ẹ dákun ẹ má gbé ìwà o. don't worry yes sir Ma make sure pa deal pẹ̀lú. ẹ díì pẹ̀lú ẹ sà ẹ jẹ́ kí mọ̀ pé ẹran tó iná pè náà mọ̀. ìdẹ́lì láì wà ìdẹ́lì ilé ìrọ̀jì òun náà ọ̀rẹ́ láti wá ọ̀rẹ́ láti padà. ẹ bá ń ṣe kí ní òfin. ẹsẹ̀ bí o. téèyàn mọ̀ ń páyé gbámú sàn ni kò ṣeé dúró wò. ayé lówó mu wọn ò kí ń ná náírà lájùlé ọ̀run ilé ayé ọmọ tí mo ṣe fáwọn aráyé ó sì ń lára mi ìbá rìn síbí bá ni ìbá rìn sọ ìkórìíra ni tí mo ṣe ọmọ ṣiṣẹ́ ṣiṣẹ́ sì ni mí ó lápá ọmọ ṣẹ́ṣe kí èèyàn wá jèrè ní iṣẹ́ wàhálà tí olúwa rẹ̀ ń bá kiri nìyẹn mo fẹ́ ó tó bẹ́ẹ̀ náà àkàbà dàgbàsókè lèèyàn máa gùn ó sì ṣòro gùn ǹjọ́ hmm. kan ṣẹlẹ̀ ni pé ọlà ìyá bàbá rẹ ní bàlà wọ́n sì ọṣẹ fún ọ èmi ni mo wí bẹ́ẹ̀ ọṣẹ bìsàbìsà ni èmi mo wí bẹ́ẹ̀ sórí ọṣẹ ń tó bá bẹ̀rẹ̀ sí ní wẹ̀ ọgbọ́n fífa rẹ ti wí ni ó ṣe agbẹ́agbẹ́ kò dáró maró. ó ṣe agbẹ́ kò dágbé maró ó sàlùkòkò kò sùn ó mọ̀ sùn. ó sàlùkòkò kò sùn ó mọ̀ sùn bẹ́ẹ̀mi lágbájá ò tiẹ̀ níjà sọ̀kan bẹ́ẹ̀mi lágbájá ò tiẹ̀ níjà sọ̀kan. jẹun ni jẹun ni wọn kò ní ṣàìfẹ́ mi bẹ́ẹ̀ wọn kò ní ṣàìfẹ́ mi bẹ́ẹ̀ jẹun ni jẹun ni ìwọ nìkan ni wọ́n máa wá kí. wọ́n wọ́n ó ṣiṣẹ́ hmm. ó rí iṣẹ́ wo fọkàn rẹ balẹ̀ o ọ̀tàtà ní kọ́tà kí gbogbo ẹyẹ kò yòókù tó ta bẹ́ẹ̀ mo sọ fún ọ yóò rí bẹ́ẹ̀. bàbá mi hmm? kì í ṣe aláìmọ́re o. èmi tiẹ̀. wọ́n tọ́jú ojú ó gba àwọn sí àìlẹ́gẹ́rì tẹ̀lé òyìnbó pa yín ra tuntun. ó ṣoríire ọmọ mi ni. èmi bàbá yóò sí ní ọmọ ìdàgbàsọ̀sọ̀sọ̀ mọ́ bẹ́ẹ̀ dé tí wọ́n ya wọn sọnù bí àgbàdo. Oya. Wẹ́sẹ̀ rẹ wẹ́sẹ̀ rẹ lọ́ra. Ọjọ́ ìgbà bóyá sún sísàlẹ̀ ah oya oya oya. ìrókò bàbá ẹ mà kú iṣẹ́. ah ẹ rà ẹ bàbá. gẹdú bàbá lẹ ń jára mọ́ṣẹ́ báyìí mhm. lẹ́yìn náà ẹdùnà ẹ̀yin náà gbogbo èyí tó ti wà lẹ ẹ̀yin náà lẹ ti tò. alágbára Ọlọ́run àwa ni. ẹdùnà níbo lẹ wá fi orúkọ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ ń jẹ́ làǹbòrókì tọ́ bá wí fún mi pé ẹ̀yin lẹ wà máa jára mọ́ṣẹ́ báyìí mo máa jiyàn ní ìtìlẹ̀ tí mọ́ iná ilẹ̀ ṣe gbogbo iṣẹ́ báyìí. ẹ wo bàbá àwa náà ti bára wa sọ̀rọ̀ a ti pààrọ̀ àtẹ̀dọ̀fínú wa papọ̀ a ti rí aláìsí pé gbogbo nǹkan tá à ń ti tẹ́lẹ̀ àbúrò ní ká mọ̀ sí i mọ́ iyán ti dàtúngún ọkà gan sì ti dàtúnrò a ti jẹ́ ọmọ dáadáa báyìí. àwa náà ti dàtún bí ẹ mọ̀ pé ẹni tí ọba ṣiṣẹ́ ìṣẹ̀mí ò pa táwa náà fi ní kájára mọ́sẹ̀. èmi ti gbọ́ mo sì ti rí àpẹẹrẹ pé àtiwá ti jẹ́jú ẹ ti yí padà bẹ́ẹ̀ ṣe wá yí padà tẹ́ ẹ dùn mí nínú yìí. ẹ mọ̀ pé bọ́mọṣẹ́ bá hùwà tó dáa orí ọ̀gá rẹ̀ ó wù ú inú ọ̀gá ó sì dùn fún tẹ́ ẹ wá ṣe oúnjẹ yín ọ̀sán ìní èmi lèmi ò fún yín lówó oúnjẹ máa tún fi kún. Ah! ẹ ṣe yóò dá fún yín ẹ sì fi iṣẹ́ náà sórí rẹ̀ inú mi wá yọ sí yín báyìí ẹ kú iṣẹ́. ẹ ẹkọ ẹ bá ti ṣe tán ẹ lọ ẹ lọ kó mo fẹ́ kó mi wo mo fẹ́ dọ́dọ̀ chairman. ojú tí ń wo ah. yìí ojú tí mo jẹ di olómi ayé ah. ẹlòmíràn bàjẹ́ lónìí báyìí kí n mọ wúlò fún ìtọ́ka. sójú tí ń wo ìka àti ọ̀pọ̀jù tí ń rìn dè àbójú yín gan sójú tèmi gan. irọ́ sẹ́mi gan rẹ tí mo wà ń kára. ọ̀gbẹ́ni àbó ń ṣeré ta ló ń invite tó ń rìn bí wèrè tó ń rìn bí ayọmẹyẹ. òwèrè mọ̀ sí di ẹ̀sẹ̀ lẹ́yìn pẹ̀lú ọjà. ìka aláìdáni yìí ń tayọ́. Ale kusa. ẹ sẹ́wọ̀n ni kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ attack mi. mo gbẹ́ni sọ́jọ́ sẹ́ndà attack. tatani bọ̀ sọ̀rọ̀ jọ torí ọlọ́run kọ́lẹ̀ bá sípò wọ̀ lóda ó wá ṣe the boy is good àbí kì í ṣe bẹ́ẹ̀ ni ó wá bí àkàrà sọ̀fọ̀ ojú lọ́wọ́ fítéèjì ó wá mú wa bẹ̀rẹ̀ sí ní wọ̀. ẹ jọ mu ẹgbẹ́ yóò já ti ẹ fura yín sọ lẹ́yìn kọ̀ọ̀kan náà. àmọ́ wo débi ìṣèpẹ́ kọ́kọ́ kí pé à dókítà báyọ̀ lé. ìtumọ̀ bíbí nínú ọ̀rọ̀. kò ní kí a fún dókítà tó ń ṣe. ayé dókítà máa bàjẹ́ ni. dókítà kí ni. Ah! ìwọ ẹsẹ pé fẹdẹdẹ dọkítọ ní sọyìn jáde fúnra bẹ́ẹ̀ abẹrẹ kọmọ kù ni àwọn ẹlẹyà dọkítọ òṣùwò ló ń ṣe onídọkọlọ wa rúpa kó láàrin àmọjọ rúpa kó wájọ yìí ni tó a máa ṣe wèrè yọ jẹ ó sì fẹ́ kú. Ah, ọwọ́ ẹ máa ṣe kọ́ mi. ọgbẹ́ ọwọ́ ẹ le ọgbẹ́ni ọwọ́ tiwa náà sọ ah. eh. tí máa fi ọwọ́ yìí tí mo fi wọ́n ràn ojú ẹ̀ sí lọ síbí tù ni. ọmọọba ẹ jẹ́ kí n gbé yín débẹ̀. ta lọmọọba. ọmọ àwọn àdúgbò mi fẹ́ kọ́ rò pé bákan láti jọ jẹ́ ni mo ń pìtẹ́rì fún yín ni èmi gan mo gíràn ni mi o. ẹ jẹ́ sọ́lá ẹ̀ fún ẹ. ẹ jẹ́ kí wọ́n gbé ọba náà wájú ọ̀nà yìí. ìdí tí mo fi bọ́ sọ́ di wàhálà gangan láàárọ̀ yìí ni pé eh, eh. aláìsàbìsì ẹ̀dá ni ọ. káwọn yẹn lè bá ọmọ mi wọ́n pé àwọn ọmọ mi ah! wọ́n dà ó ríran wọ́n wo mi báyọ̀ báyọ̀ ọ̀ jẹ ìjà tán owó mi tá a bá wọlú rẹ̀ ó kù báyọ̀ yóò blóòfù báyọ̀ yóò blóòfù báyọ̀ yóò blóòfù báyọ̀ yóò blóòfù ah, ah! tayọ ọlọ ilé ló pe ni ẹ tayọ wo níbo magbọ èmi magbọ. iṣẹ́ ti ṣe ti jàre yìí jẹ́. ọmọ tó ń ṣiṣẹ́ ajá yé rẹ̀ olówó pákó. ìgbára ló máa ń múra o. tó bá ti oúnjẹ náà ni ọmọ bóyin ẹ káàbọ̀ tó lè dùn. àbọ̀ ọ̀túnba ń gbọ́ ẹ ti rí tẹ̀ǹjẹ. ẹ wá gbọ́ irú ìbéèrè wa wá rùn á wà wá nínú látàrí èmi àtọmọ àyìn jẹun adáná rẹ ni tẹ̀ náà bẹ́ńkì sí ni lọ́ọ́ bù. kí àmọ́ kúbi o. mo ní ẹyin pàmò tí wọ́n máa ṣe ni mo ní ọbọ̀ ṣíṣí tiẹ̀ mi rẹ̀ nìkan lájẹran. Hmm, ẹ ṣe ń jẹ ẹ dákun mo lẹ ti rówó ṣe ń jẹ abẹ́ ti rè jí oúnjẹ olóúnjẹ lórí iná àbí ẹ lọ sí patí tí ẹ ti ń ṣènáwó ẹ ti ń rè é da oúnjẹ wájú àwọn àlejò oúnjẹ àjẹkù torí kò tún sẹ lọ́wọ́ yín. àwọn òjálè kankan wọn sì ni àjálè. kí ló tiẹ̀ kàn mi ẹ bá tiẹ̀ jálè nígbà táwọn tí olóúnjẹ bá ń wá àbáwọn tẹ́ ẹ jówó lọ́wọ́ wọn tẹ́ ẹ fi ṣe nígbà bá mú yín wọn ò ju táyà kọ́ yín lọ́rùn ni irọ́ tèmi ẹ jálè o kò sí lè ràn mí ọkàn mi. níbẹ̀ mi mo so oúnjẹ nígbà tó ti hàn sọ ní ìsìnkú. ìbẹ̀rẹ̀ ìsìn owó ṣe o. bẹ́ẹ̀ àlọ́ pàṣẹ àwọn tí mo jẹ́ ui lójú rẹ ni. ẹ mo jọ ui lójú rẹ ni tí mo dún jẹ pàṣẹ pọ̀ fáwọn ọ̀dọ́ onínáwó mi ṣé mo jọ lójú rẹ. Hmm? mo ti gbọ́ mo bẹ́ẹ̀ méjèèjì dé mọ́ àti bàbá àyà ṣé orí ọ̀fọ́n tó gé bàbá rẹ jẹ ó ti fi rùnàwọ́ náà ọ̀rọ̀ yín ò jọ mí lójú bí ẹ má ti dé wọn ó tì yín sí ọ ni ọmọ tó lè tó bá jẹ ilé ìtàn kan wà lọ gbèsè kìsẹ́nì náà wà. ọmọ yín ní jóúnjẹ àlè o ọmọ yín ní jóúnjẹ àlè ọmọ àlè àbí. Ah. kémi ó pè ọmọ àlè kémi ló fi wé àlè pé ọmọ àlè lọ́wọ́ mm. ó ronú bẹ́ńkì yìí ó ti rojọ́ mọ́ra rẹ̀ lẹ́sẹ̀ wọ́n bẹ́ẹ̀ ní ìdíjà bá fi gbé àwọn ṣe bẹ́ẹ̀ tennis tó fún ọ bí ọ̀dọ́ rẹ̀ láti. olùbí ọba ti ní corporate ilé wa. tó kù ní ò ní corporate bí eyín báyìí wá di bí oúnjẹ báyìí yóò ṣe ń bi kó mò ń jù mo tiẹ̀ ń kà fún un ẹ dákun ó gbà ọjà tọpọ ẹran tó sì tù lórí èmi kan torí omi. bàbá ọ̀túnba ṣe rí ó nídìí tí mo fi gbowó yìí lọ́wọ́ yín o torí pé ẹ̀sùn sọ fún mi pé ẹ̀ jalè ni. kí ni mo fò lè ṣe láyé tí mo wá n ò ní ìbọn débi pé wọ́n jalè ẹ sórí ìyá bàbá mi tó ni ẹ ẹ wọ́n sì ní gbogbo ẹni tí ọba ara mọ́ṣù ọ gbọ́dọ̀ ọṣù kó sì rí i pé mọ́ṣù yọ lápá ẹ̀ ẹ bó rí i pé mọ́ṣù ti ń yọ lápá mi èmi náà dá a lé èmi náà tẹpá mọ́ṣẹ́ ni. torí kọ́mọ́ dàbí pé èèyàn kọ owó fún ọkọ èèyàn àbí pé èèyàn gbó ọkọ èèyàn lẹ́nu ni bàtígbà bàtígbà o. sọ̀rọ̀ ìlú mo fún ẹ dẹ́pọ́sìtì lọ́dún jù mm-hmm. bẹ́ẹ̀ lọ. ní ìṣe máa fún ọ bí gbà tí mò ń san Eh, owó òdìlé fàánù mo fún gbígbà mo bí a. Ah. ọwọ́ yóò sì mọ ọrọ̀ òkè. àbẹ̀bí mo ti rẹ́rìn báyìí lẹ́nu ẹ tó jọ mẹ́ta ṣé wàá mọ̀ pé yín òkè rẹ funfun báyìí. <laughs> kí ni eh, mo ní kí ló ṣẹlẹ̀ ẹ sì ń dọ́wọ́ tẹ̀mí láàbá kí ló dé. Ah, <laughs> èmi ò pé ńgbà náà rẹ ti dùn tínú tèmi náà ti dùn ká sì jọ kọ́mọ lù pọ̀ bọ́. Hmm, bínú wa bá wá dùn nǹkan kó kálukú ọ̀bọ bí ó ti sùn. Ah, kí ló dé tó ń ṣe báyìí bó mo ṣe ń ṣe. jẹ́ n fi dùnnú kọlù ọ̀káyọ̀ ọ̀káyọ̀. dẹ́kun yàjàre kó fi dùnnú kọlù ta ni kí ló ṣẹlẹ̀ o kí ni tó fẹ́ ṣe gangan. kí ìwọ náà tó rò pé mo fẹ́ ṣe mo fẹ́ bá fánigbólò ni. ifá ò ló ń bá nígbólò ní dákun màbọ̀ ọ̀túnba ṣé nítorí ipò òfún mi lówó ló fẹ́ gorí mi ṣé olóṣó ni mí ni ṣé mo ti daṣẹ́ wónú ilé yìí ni tí wọ́n kọ́kọ́ fún lówó yín ò ní pè ní pay as you go ọkọ fún mi lówó ah ah kí ni mo ń ṣe èèyàn ọkùnrin tó jẹ́ pé ẹ lè ṣe nǹkan ọ̀fẹ́ ilé ayé yín ó fún mi ní owó báyìí o tún fẹ́ gbowó padà lára mi ayé rẹ̀ ọ̀yọ́. àbẹ̀bí bó ló ṣe ronú bẹ́ńtẹ́ báyìí kí tó ronú bí ẹ̀fọn ìwọ mo fẹ́ ṣe tí ọmọ tí ọlọ́run náà ijó ni ó ní ń mú wọlé ọ̀pá mọ́ bó sì ní ń ọ̀sùn sọ̀rọ̀ èmi náà sì lọ́ọ́ dọ́bù ọ̀sùn mi owó tún á dé nísìnyí o tún fira rẹ̀ wó lóṣó bẹ́ẹ̀ mi mo ní nǹkan mi ilẹ̀kùn lẹ̀kùn ilé yẹn máa ń kàn ní máa dájọ́ sí ṣùgbọ́n lẹ̀kùn tara èèyàn yìí ṣe yìí sáré kan lẹ̀kùn tó wọlé kí ni mo fẹ́ ṣe tí mo fẹ́ fi ti ọlọ́run gan. ṣé ìrùnrún owó báyìí ni wọ́n fi máa ń sún mọ́bẹ̀ ṣé ìrùnrún owó báyìí ló fi súnmọ́ mi sórí tí o bá wọ gbowó rẹ bóyá kó gbowó rẹ kó kó nǹkan rẹ lọ́wọ́ yìí ìtọrọ owó rẹ o ntọ́lọ́ ń ṣe yín ṣe o sórí owó tó fún mi ńlọ́bọ̀ọ́rùn alẹ́ ìjẹ́ tó bó wá di kó o gòkè báyìí kó o sọ̀kalẹ̀ o ò ní ṣe nǹkan kan kò sí nádà o kò sí jákì tí o kèé ṣe ẹsẹ̀ alẹ́ yìí kódà kèé sọ̀sẹ̀ yìí. yóò tó bá donella rẹmi àti clayton lọ yọ sọbsidi kó lórí kìnnì. mo yọ o mo ń lòjọba ara mi ni. nígbà tó wá yọ sọbsidi èló lọ fẹ́ máa ta lítà gan kí n kúkú mọ̀ kí n lè mọ iye tí wọ́n máa wá. àní kéèso ni gbogbo ń tàbà sí kódà kò lè jọ́ sẹ́yìn. ẹ wo ṣé ẹ rí ọ̀rọ̀ tí mo fẹ́ bá sọ yìí mo fẹ́ kẹ́ mu dání ni o kẹ́ má fi jẹun ṣó ti yé yín mo fẹ́ kẹ́ kọ́gbọ́n ṣó ti lórí ọ̀rọ̀ ọmọ yín ni bọ́n ṣe jókòó sílẹ̀ yìí tí wọ́n lọ sí skul ó jẹ́ kó tó ń bà mí nu jẹ́ mo dẹ̀ fẹ́ kẹ́ kọ́gbọ́n lára olórin kan tó sọ pé dadi gada money iṣẹ́ mi go poli ṣó ti ni yín nísìnyí mo fẹ́ kẹ́ kọ́gbọ́n lára ọ̀rọ̀ yẹn pé ó ní bàbá òun ó kówó jọ kókó òun fi lọ sí skul ẹ̀yin náà kọ́gbọ́n kẹ́ ṣe irú kẹ́ mọ bẹ́ẹ̀ ṣe máa wá gada money ó jẹ́ fẹ́ yàrá pòrí kẹ́ lọ yà káwọn ọmọ mi lọ sí skul ṣé olórin tọkọrin pé dáàdì gada mọ̀ ni ó sẹ́ni òun lọ police ó sọ pé wọ kíláàsì. ẹ. tún bẹ̀rẹ̀ sí iye léyìn. ẹ ẹ ẹ má sọ pé fẹ́ lọ sí cooperative ẹ má sọ fẹ́ lọ cooperative o tó bá jẹ́ pé ká dájọ́ àdàkó ká káwọ́ pọ̀ kájọ bá ọmọ ká wọn ní skulu mi nìyẹn ebi kí wọ́n á tẹ tó múra gangan kó lè mọ́ ká kọ́mọ rẹ ká. ẹ ẹ wo ṣé ẹ fẹ́ máa bọ́dà mi àbí ẹ fẹ́ máa kọ́nà mi àbí ẹ fẹ́ máa kọ́nà mi nínú ilé yìí àbí ẹ fẹ́ máa bọ́dà mi kí máa ronú. a bá fẹ́ ronú ẹ bá jọ ronú náà ni kí ni bí ìdìtọ́ wà mẹ́ ó obìnrin tó dúwọ̀ gan láàyè ọ̀tọ̀ ọwọ́ pé mo fẹ́ ọ mo mọ̀ kó ti sátẹ̀ sàtífíkẹ́tì àlìjá náà mi ti dúró ìléwọ́ náà mọ́ torí bẹ́ẹ̀ pé yẹn wà nù náà ni pé yẹn ń bọ́ gbé. Hmm, hmm lórí pé abáyé sọ̀rọ̀ àwọn ọmọ yín pé kẹrẹ àwọn ọmọ ní skulu ẹ kò sí wàhálà àtijọ́ kẹsẹ̀. tí mo ní ọmọ màá wọṣọ ìrìnrìn mọ kí n la oge òsì tó ń ṣe etí rè òkìlíà ọmọ àmọ́ amúra gẹ́gẹ́ òun lu mú kí lóun lu mú fún. ìsìnlẹsẹ mọ pé fẹ́ lọ kọlà fún àwọn ọmọ nílùú yìí. ṣé ìsìnlẹsẹ mọ pé fẹ́ káwọn lọ kọlà fún àwọn ọmọ gada mọ̀ ní ni o sẹ́ńdọ̀ ọmọ tí ó bá sẹ́ńdẹ̀ lọ pólì dídáàdì bá fi lè sọ̀pọ́tì ni

àtìgbà náà mo fi wò pé kẹ́jẹ́ wa máa papọ̀ mọ́. èmi àjò wọn kọ́ náà torí kí ni lọ́kọ́ mi pẹ̀lú màjò wọn kọ́ náà báyìí sọ̀rọ̀ mọ́ bá ti gbèrò àbẹ́ báyìí sọ̀rọ̀ yẹn gbà ẹ̀lẹ́ máa ṣe oríṣiríṣi ẹ̀ máa ṣe oríṣiríṣi ẹni tó ní nẹ́tíwọ̀kì náà àmì méjèèjì gan ẹni tó ní nẹ́tíwọ̀kì náà àmì méjèèjì. alágbàrú alágbàrú jọ bá mi gbẹ́rù mi lọ bá mi gbẹ́rù mi. mo ń bọ̀ mo ń bọ̀. Ah, ẹrù mi kọ́kọ́ kọ́ wá gbé ọ. mo ń bọ̀ àgbo méjèèjì mo ń bọ̀. wọ́n ní tètè dá mi lọ́wọ́. mo ń bọ̀. ok wọ́n tẹ̀lé ẹ̀rọ má ṣubú o. owó igi dọ́là èmi ò nífẹ̀ẹ́ sí gbogbo nǹkan tẹ́ bá mi dánwò láàárọ̀ yìí o. kí ni mo bẹ́ẹ̀ dán. ewu làbúrò máa gbé rẹ ní wá sòtẹ́ láàárọ̀ kùtùkùtù tó yẹ kí mi ti wà ń bìdí ọjà tèmi. Ah. ẹwà máa ṣe ó dẹ fẹ́ máa dán lẹ́bi wípé wáì mo ṣe lọ́ọ̀fẹ́ ó fẹ́ dọ́lọ́hún lẹ́bi rèé kí ló bá dínú pé ọkàn olólùfẹ́ síra wọn fà síra wọn lásìkò tó wù wọn àárọ̀ ni o ọ̀sán ni o alẹ́ tí wọ́n bá ti fẹ́ rólólùfẹ́ kílé tí ò lè rí lẹ́ni tẹ̀m tó bá wù ṣáṣẹ́ máa máa fọjọ́ sí mi èwo ni ká ṣe máa fojú sí àmọ́ ẹ mọ̀ pé mi ò níbi ọrọ̀ ajé tèmi tèmi fẹ́ lọ tajà ẹ mọ̀ iye àwọn èèyàn tó ti máa dé sọ́ọ̀mì tí wọ́n ti mọ polówó ọjà ni ah, ẹ wò àárọ̀ lọ́jà iṣẹ́ àtowó báyìí náà fi ń pa ń lè bàbá tèmi. ok ọtí lè dáàdì tọ̀dọ̀ mi wọ́n máa ń fi àárọ̀ rìnrìn wèrè ni àbí má ṣe o nǹkan tí mo sọ kọ́ nù. má ṣe o máa ń dọ́lọ́run lẹ́bi lórí love tí mo ní sí ẹ yìí o bẹ́ẹ̀ kì í ṣèmi fara lọ́run ló dìde gbin lọ́ọ̀fù yẹn sí mi lọ́kàn òun dọ́lọ́run lẹ́bi ọlọ́run òbí jẹ́ kí n sọ kí ní kan fún ẹ kí n sọ dodo kan fún ẹ bí ti mo nífẹ̀ẹ́ dé láti ẹyí alẹ́ àná ni mi ti lè sùn torí ẹ mi sùn lóru mo kàn dájí mo kàn rántí wọn ah, ni mo ṣe pẹ́ ń dájí yẹn pé fojú kan mi láàárọ̀ jẹ́ káyọ̀ láàárọ̀ yìí. ẹ bá tiẹ̀ wá jẹ́ kó dọ̀sán ó ah, bá má jẹ́ ọ̀rọ̀ kùtùkùtù. tó bá dọ̀sán mo lè ti kú bí ti lọ́ọ̀fù yẹn lè mo lè ti kú dáhùn lọ́sàn o mọ̀ pé lọ́ọ̀fù o mọ̀ pé lọ́ọ̀fù lọ́ọ̀fù máa ń pààyàn alẹ́ fún ẹ mo mọ̀ tó ń ṣe ẹ owó mọ́mú láyà ẹ ah. owó ó mú ọmú láyà ẹ ọ̀dà o ti believe pé láàárọ̀ yìí o bí mo ṣe gbé ẹ wá sọ́tẹ́ẹ̀lì owó tó yẹ kó o pa mo ti jẹ́ kó lose ẹ. ẹ ti jẹ́ lose ẹ ẹ mọ̀ iye àwọn èèyàn tó ti máa polówó ní sọ́ọ̀mù yìí nísìnyí wa. dàmọ́ bí tí máa fún ẹni gbogbo owó yẹn kan tó yẹ kó pa láàárọ̀ yìí ẹ fún mi. a fún ẹ. akẹ́yà fún mi tó lẹ́ ti bèèrè jẹ́ mi lọ́wọ́. mo ní màá fún ẹ lẹ́nu roboto tó <laughs> like owó jù. títí ni mo rí rí lọ́mọ kẹ́ àtọ̀rẹ́ yín àwọn ìgbéra wọn wá sòtẹ́ẹ̀lì àárọ̀ kùtùkùtù. kí ló fẹ́ gbéra wọn wá sòtẹ́ẹ̀lì fún ṣáwọn lọ́fùrà wọn dé lẹ́bù tèmi pẹ̀lú ẹ̀ lọ́fùrà wa ni. Mm, mo lè ń ṣe mọ. ọ ọ náà ṣe o ó mọ̀ pé ọ̀rẹ́ méjì àmọ́ra wa dénú délé délé dénú dénú mm. ọ̀rẹ́ mi tó ń wo yẹn ẹ̀yin kan ń pè ní ìgídowó ni lẹ́yìn olórúkọ táwa ọ̀rẹ́ ń pè tó bá ń gbọ́ bá téńté ẹni tó ẹ póríṣiríṣi obìnrin obìnrin pọ̀ lọ́wọ́ ẹ̀ á bá ilé ìté té té làwọn ń pè ní bá téńté. bẹ́ẹ̀ ni ó bá ti bá ilé yìí tó bá ń gbọ́ touch and go touch and run ó pàtì nìyẹn obìnrin yẹn pọ̀ ó dà dúró jẹ́ kí n kọ́ bust brain yẹn ṣé wọn kò ń fẹ́ ṣàléwá ṣàléwá oní building materials. wọ́n fẹ́ ṣàléwá. ó fẹ́ ó fẹ́ sùn bọ̀ mi ò tí ì kà tán ó ń fẹ́ làbàkẹ́ ah. bẹ́ẹ̀ ni fọláṣadé tíyà islam yẹn ṣadé tó ń ta pọ̀ mọ́ ó ń fẹ́ ṣadé. ẹ ṣe ní tó máa sọ rèé o ó ní ọ̀rẹ́jọ́ rẹ̀ ó níwájọ wa hmm. ta ló mọ̀ bóyá ẹ̀yin náà báwọn náà ṣe ní tó ẹ bóyá bíi obìnrin bíi nine yẹn yìí náà ṣe ní tó bíi twenty bíi ogún bíi ọgbọ̀n. èmi àwọ̀ ọwọ́ mílíọ̀nù nǹkan kan ń wọ́ọ̀rì ẹ̀. náà lè mi ṣe mọ̀ bóyá èmi nìkan lè. ìwọ nìkan ṣoṣo lèmi fẹ́ gbogbo ẹnu mo lè fi sọ. lẹ́yìn ìyàwó ilé mi o bá a tún gbóbìnrin kan káàkiri o kò pé méjì ìwọ ni. bẹ́ẹ̀ ni mi ìdàgbà rí ẹgẹ́ ibi girlfriend hmm. ìyàwó lèmi náà mo tún rí ẹ sí. ọmọ ẹni tí ìgbà ni mo chat ẹ tí mi ò lo ìyàwó mi. Hmm ẹ lo ìyàwó mi. ẹ mi ti gbọ́ yín ẹ ẹ ń ṣe wàhálà. ṣé kí n ṣe pé. Ah, ah. tó bá pẹ́ wọ nìkan kọ́ ní ibi kìíní yìí fẹ́. a ló ti tó ah. èmi ò fẹ́ pè. máyì kí n bọ́ sí pé. mi ò fẹ́ pè mi ò fẹ́ pè. so èmi ò èmi ń tèmi ojú kan ládàá tèmi. ẹ kó yá ajójú kan. èmi máa èmi ò lè fi ẹ lẹ ṣé máa ní ojú tó pọ̀ àtún wá ní kó pàdé mi níbí láàárọ̀ kùtùkùtù. láyé ìwọ ló ṣe yan fi ọkà. mi ò fi ní ẹja rẹ. Mm, jẹ́ pẹpẹ súpù yẹn á dé ká tó ṣeré àbí báwo. Mm, ìjà sáré ṣe wọn ká tó ní pẹpẹ súpù yẹn. alárù tó ń wọṣẹ àwúre ìṣẹ́ ló máa pa. dókítà ẹ dákun ẹ má wò mí ràn ẹ ṣàánú ayé mi ẹ wo ṣé ọrùn mi ṣe ló ń kì wọlẹ̀ ọrùn yín ronú gan ni. báwo ló ń ṣe ní kí wọlé ah. báwo ló ń ṣe ní wọ̀ yín báwo ló ń ṣe ní wù ú wọ́tẹ́ ń gbádùn ẹrù yẹn ṣe fẹ́ ó tẹ́ǹdì ni mo ṣàwúre ni mo ṣàwúre kí n lè máa rọ́jà gbé ni. ẹ ṣàwúre ṣé òun bẹ́ẹ̀ fẹ́ rò para yín nìyẹn ni. mi ò mọ kí bí ó ṣe rí nu ẹ̀dá kan ah, ṣàánú. I don't understand. ẹ bá jẹ kú. nǹkan táwọn aláìmọ̀kan fi ń ṣe ra wọn ló pọ̀ ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ ni ẹ ṣáà mi sọ ẹ jẹ́ kí ọrùn yín stable so that ẹ̀yin move ẹ̀ náà wọ́n máa dákún problem yín ni ah. wọ́n máa àtẹ̀ sí very soon ah. ṣe ti ah ah ah ah ah. Ah. àbí. kọ́lọ́dà kan sànù ni. torí ah. ìwà àgbákò ń bẹ lọ́wọ́ ọ̀gá o. ọ̀gá ọlọ́gà jẹ́ èèyàn. sọ́kọ gidi ọkọ alálùbáríkà yóò sì jí láàárọ̀ kùtùkùtù ayé rẹ̀ yóò lọ bá tóbìnrin mọ́bì kan. Ah, àwọn ìwà tọ́gà mọ́ wù gan wa tí mo fi ń rí yọ̀nù ọlọ́run ni o kò sí wàhálà kankan lọ́wọ́ ọ̀gá wọn ni àwọn ọ̀tá wa àwọn ọ̀tá tí wọ́n ti dòkúta sínú sọ. bó o lajẹ gan ṣe wá nígbà ègbè jílẹ̀ bá sùn gan téèyàn bá ká àwọn ọmọ alálẹ̀. ọmọ tí wọn rí ọrí àgbà ni kí náà fi ṣe léyìí tó gùn ṣé kó àgbà àwọn tó bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ ọ̀gá yín kọ́. wọ́n á ń kọ́ lọ́wọ́ ńgbà tí wọ́n ń jí so ẹ̀gọ́. tí ẹ bá ṣe pé wọn ò ní láàka ẹ you are such a useless person you are apọ̀dà ẹ̀dá torí tó bá ṣe apọ̀dà ẹ̀dá ni o ò ní bá wà géńdé ọlọ́run gìrìtọ̀gìtọ̀ lórí ìjókòó yìí kó débi kó bá ṣe hello ọ̀gá yín kọ́ hi ọ̀gá òsì nílé. ṣé ìgbà tí mo débi ni mo sọ pé hello ìyẹn omi pé mo ti kí ni ẹ òun ẹ má bínú mo ti gbà pé illiterate ni ẹ lè mọ mí ni hello yẹn. ibi ni kọ́ wà kó ti mọ ojúwe ẹ̀ ló fún wa ẹ̀lú ẹ̀yọ̀ kankan ni gbogbo wa máa ń sọ tá bá gbé kọ́ọ̀lù ẹ̀ló ẹ̀ló ẹ lónìí wọ́n ń sọ tó kápá sínú ṣòkòtò ẹ o ti wọ bọ́sikọ́rọ̀ ayé ẹ ti bàjẹ́ bọ́sikọ́rọ̀ ti rùn pa ọ́ débi pé làákà ẹ gan ti gbéná pamọ́ orí ẹ ti bàjẹ́ wà ń sọ ẹ lóhùn fètè lu àwọn papọ̀ àwọn wo ọwọ́n wo. wo mọ dara rẹ láàmú ká mọ pa irọ́ apọnjọ ló sun ọgọ o president àwọn karo white ó lò sí onímọ̀fẹ́ẹ̀tì wo bó ṣe pọ́n tojútojú kírìmù tí ọ̀bọ láàmú kí ló tó ń lo kírìmù tó ọ̀tì. torí pò tí ẹ ń jalè àṣírí rẹ ah, ah. òtú èyí ò ní pé wà lọ súnmọ́ lọ́njú yẹ́n bá ń jalè náà ló fi ń ra gbogbo orí burúkú tó ń wọ̀ sára yìí àwọn òkè báyìí gbogbo wèrè tí wọn náà wọ yìí ó rò pé kò wà wá náà ni ó wà káwa náà mọ múra jù báyìí lọ àmọ́ ò lè ra mi tó ti ń rà. mo mọ̀ kọ́ tó ń ṣe ẹ̀yin ẹ̀yin bíìfù ni ó yẹ yín ẹ mọ̀ pé tí èèyàn bá ní owó lọ́wọ́ skin ló máa jáde ẹ máa sọ pé ó lo cream ni ṣùgbọ́n iná pupa ó ti fèdì mọ́ yín lára ni. bó o ṣe rí ọyọ̀dì ọyọkùn níbo ni ọyọ̀dì sí. ọkùnrin ṣe máa ń yọ̀dì tí ì bá sálágbà kó. ẹ òpònú má gbọ́ yẹn wá mi ṣe yẹn o. kíni kíni obìnrin mo máa ṣe mi ò ṣọkùnrin sọkùnrin. ẹ wo òpònú wo bí tí wọ́n yẹn ronú lọ ìwà tó ti gọ̀wọ́ tó bí ọ onípàrí bíi tẹ̀sí òbí ṣe ń ṣẹ́jú lẹ́ olùsí òróró ra kóòmù ẹ̀dọ́kùn lọ́pọ̀ ìwẹ́nu ẹ̀ ṣe já kò ṣe ní já. ìran ẹni tí ń jalè ra kírìmù ṣé yóò tún jalè ra kóòmù. ẹ̀mí èyí ò kéré. nígbà bá wa bímọ tán irú ọmọ ní ọ̀wà di jagunjagun. oníranà olórí má dáwé lónìí olórí àwọn agẹmọ ebi gbóhùn ọ̀rọ̀ kan nígbà wọn bá pọ̀ wọn ní fọ́ndéètì. nígbà ìpamọ ọlọmọ náà ránṣẹ́ dé tòrútòrú tó bá tiẹ̀ ti lè jága ẹmọ bó ṣe wà iṣẹ́ tòrútòrú láwọn. bọ́ọ̀mọ̀ jẹ́. kí ló ń ṣe yìí iṣẹ́ mẹ́kọ̀ọ́ gàwọn àbíkiri ni àjọ sí náà. kí lẹ́wù. wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n láròó náà ti gbowó lẹ́wù wèrè. kí lẹ́wù ẹ ẹ kill lẹ́bù ìwé mélòó ló kà ìwé mélòó ló kà. ọmọ bá you want to know my level you want to know my level Okay. ok ṣòro bá kọ́ tó lé wá síbi náà ló gbé mi wá síbi ni ṣòro kí àbíṣọ́ orúkọ àlùkò ọ̀tọ̀ ni na eh, èyí fẹ́ máa ta pákó one five two thousand èyí fẹ́ máa import ẹ̀ lọ́sọ̀ overseas ni na. like you know mo fẹ́ máa import. wọ́ọ̀sì wọ́ọ̀sì ni You know what? Somebody sí ọ Hey, eh, èyìnbó mélòó ló gbọ́. what bàbá rẹ̀ jọ mọ́ bàbá rẹ̀ jọ. you know what they do. you know what they do. You know what they do? you know what they do. ìgbà tí kìlọ̀ wọ̀ níbo. kìlọ̀ ṣe yìí. kìlọ̀ ṣe yìí. Ah, you know what they do. what onídàárín tó bá gbà what mi. onídàárín. hello hello ọ̀rẹ́ mi hello. ẹ eh, mò ń gbọ́n tó ń wí. ẹ eh, bò ni ha lọ́mọkẹ́ ojú mi rí nǹkan lẹ́yìn ayé ọkùnrin ti bàjẹ́ o. kí ló sọ ọkùnrin. hey Igídowó ni o sọ mọ̀ pé o ò lè bílífù pé Igídowó tún ń fẹ́ ẹlòmíì nínú ọjà yàtọ̀ sí wọ. irú ọ̀rọ̀ wo nu ta ni Igídowó tó wá ń fẹ́ nínú ọjà. Sálẹ́wà ni Sálẹ́wà wo Sálẹ́wà ti ń ta bídìí màtíríà sí Sálẹ́wà wọ́n sọ pé mi mo sọ fún ọ. Igídowó ń fẹ́ Sálẹ́wà. hello. hello. Igídowó ń fẹ́ Ṣaléwá Ṣaléwá mọ̀ gbanú ọjà yìí o. ó ti akọ ti kọ ó ti gbọ́n tí mo fẹ́ sọ náà. aláàrù tó ń ṣègùn àwúre iṣẹ́ ló máa pa aláàrù tó ń wọṣẹ́ àwúre iṣẹ́ ló máa pa aráàlú títí títí títí dé bọ́tà. dáàdì mi ni sá. ẹ <laughs> eh, wọlé wọlé. sá. àní kò wọlé wá gbà wọlé. ẹ palẹ̀kùdé sẹ́ẹ̀ máa wọlé eh, palẹ̀kùdé wá gbowó ṣe bó ah, wo ni màá fún ẹ lówó náà àlàfo òní ti pẹ́pẹ́ yẹ kí yẹ parẹ́. dákun ká rodò asúnkí lára àlẹ́ òun ọmọ yìí èso àpẹ báyìí ẹbí ọba tà náà ẹbí tó bá tiẹ̀ jẹ́ pé kódà kò yẹ pé four thousand lọ́pa ẹbí ọmọ kò bọ̀ wálé èmi máa sá sọ pókéré ṣé gbogbo ìjàgbá alájẹ máa ń wá ni àwa fojú bẹ ọ̀rẹ́ gbogbo wákàtí tí mo ti dúró ká hà yín kò sì tó sẹ́lọ̀ rẹ o òpònú ni o ó lè pòun bá lúwẹ̀ẹ́ sí é bá ń. kí àti ẹ̀wà kó nu òun búlọ́ọ̀kù ṣé máa lè wá lọ bí ibi títí ń ṣiṣẹ́ kò sí tí mo fẹ́ ṣe ń wà lọ náà rẹ̀ bó ni ó ṣe á mọ̀ tó bá ó tún lè gbẹ̀yìn dé àyìn kó fi lè mọ̀ pé mo ti débì tẹ́lẹ̀ bá ti rí kíní ìbáyìí yóò ti mọ̀ pé mo ti dé àyìn tẹ́lẹ̀ yóò lè bí òde mi ó náà mọ́tò máa wá ń kì. gẹ̀dú gẹ̀dú ọwọ́ díẹ̀ díẹ̀ báyìí lára ń fẹ́ gbogbo àti mo ti ń sọ fún ọ pé kọ́ ọkùnrin rìn bó ti rìn yìí tó ń ní kí n ṣe máa rìn. ṣé kò wá máa lọ ni. nígbà mo ní káwọn lọ mo ní káwọn lọ wo èmi ò wà lábí bá sì rìn lọ́ọ́ ṣe jẹ́ o bẹ́ẹ̀ ló ṣe jẹ́ o sọ ara rẹ o araba ní sunfúnro kó sọ ara rẹ o eh. tọkàn mi o. bàbá yìí máa bọ̀ wí tọ́ máa la rún tá máa bọ́ ọrù ká tó tó máa bọ̀ ọwọ́ padà ṣé ọmọkùnrin ọmọ rìn yọmọ lọ yọmọ fẹ yọmọ fẹsẹ̀ yọmọ fi lura wọn popopo n ti ń bẹ láàrin ẹsẹ̀ rẹ gan bóyá ni ẹsẹ̀ rẹ ò ti fọ́ mọ́ra wọn. iná ni kí ni bẹ́lẹ́sẹ̀ wò sọ́ra èmi ìsọ̀gá o èmi ìsọ̀gá mi sórí burúkú bí ọ̀gá wọn fi ẹ̀mí ọ̀gá ọ̀gá tó pé wọ́n fọkàn sí fúnra obìnrin pọ̀ o. sọ́gá wa. Ah, ah. wọ́n lọ́gà wa kọ̀lẹ́ gbọ́. ọ̀gá kọ́lá owó ni. bó owó gẹdú ló dé ó dé afọ́gà ah, àdúrà téèyàn náà mọ gbà ní pé táwa náà bá ti dáṣẹ ti alẹ kọlọ ń já kọlọ ń já tètè ní. Ah, mi àmọ́ kò sí tọ́gọ̀ òní fọkàn sí. Hmm. ọ̀gá fọkàn sí yàrá. ọ̀gá sì fọkàn ẹ́ ah! ọ̀gá òsì máa pè lóru lóru. hello. bóni bóni. wàlẹ́ ọ̀gá wa sí mi sí mi sí mi. káàmù wà á parọ́ mọ́jẹ̀ ń parọ́ fún ọ̀rẹ́ mi bóyá ni ọ̀gá wọ́ọ̀rà níjẹ̀ náà wọ̀ torí èrò ná gidi ni wọ́n. ẹyin Ọlọ́run ní ká má bá àwọn èèyàn polówó àlùjá náà àti náà ẹni bá fẹ́ wọ̀ kó ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ kó wọ bẹ̀. ọ̀gá iná lọ̀gá wọ́wọ́ sórí. iye ìdílé wa ti fọ́ lórí pápá. ẹ mò ń gbọ́sẹ̀ wọ́n ń bára wọn jà torí mi ẹ ó ní mo fẹ́ kí ni àyàn sọ pé mo ẹ kí ni ọ̀rọ̀ mo dúpọ̀ mo dúpọ̀ mo ẹ ṣe ẹ ṣe eré orí burúkú báyọ̀ ní abọ́wárí tí mo rí ni kí ló ṣẹlẹ̀ sá. ọmọ olóògùn kú ọmọbìnrin tí ń ta kínní èso òun tí ń ta bídí materials àti eh. kejì ẹ̀ tí sọ́ọ̀bù wọn ò jẹ́ sáwọn wọn eh. ní bára wọn jà ń sọ pé torí èmi náà ṣe ń jà. Ah, ẹ̀mí pé ọmọ tẹ̀ ń fẹ́ lọ́wọ́ òkè òun bá ti sàlẹ̀ jà lórí yín eh. ah, ọ̀gá yín lẹ̀ múra yín mẹ́kú ọ̀sẹ̀ kì ní ẹ̀ gan ọ̀gá ọgá ẹ pọ ẹ fi wọn lẹ àwọn ló lábùkù ara wọn ojú tiwọn ni. ẹ ní ìsìn bá bẹ lọ nínú ìsàfikún bọ̀dọ̀ náà bí ìjáde báyìí nígbà táwọn yẹn ti pé ní ẹ ló ní ẹ máa ń yanjú ọ̀rọ̀. ojú ò lè tì í ọ̀gá ọ̀gá tẹ́lẹ̀ mi mo máa yẹ sọ fún yín ni ọ̀gá ẹ pọ̀ gan èmi máa ní kó gba àwọn tẹ́ máa ń rò pọ̀ yẹn lẹ́bùn ti ju gbogbo yẹn lọ ṣé rí tọ́lọ̀ bá kẹ́ mi tí máa lọ rí ìsọ̀ kékeré kan máa má kíkọ́ra eléyìí méjì nínú àkóso ẹ̀ iṣẹ́ tí mo máa jẹ àwọn ọmọ sẹ́nitọ̀ àwọn ọmọ àwọn ọmọ asọ̀fẹ́rẹ́ àwọn tí mo máa gbé nìyẹn sá ọ̀gá ṣé mo èmi náà lè máa ríru àwọn eléyìn gbé. Ah, ọ̀gá ẹ yánu ni èmi náà mo máa sọ fún láti tẹ̀lé ni pé àwọn tẹ̀ ń gbé àwọn low budget sí àwọn local girls fẹ́ kó wọn lè rí mọ́ mi. tọ́ máa gbẹrú àwọn yẹn wọ́n gbé wọn lọ́wọ́ báyìí. Ah, ọ̀gá mo ní wọn mo ní àwọn student lọ́wọ́. ṣé wọn pọ̀ nǹkan ṣe pákó ni. àwọn lè mọ ah, ẹyin lẹ ọ̀dọ́ tí mo ti jọ́bọ̀ ṣe máa dé ta ẹ̀gẹ́ mi mo ti máa rà ní rárabàtú eh, mọ́kọ́lá eight hundred ni ìgbà tẹ́lẹ̀ five hundred la máa rà nísìnyí ó ti di eight hundred máa ti gbáyàn síbí àìlásán lálẹ́ alọ́dún sọ́yìn. ṣé wọ́n máa gbowó lọ́wọ́ èèyàn. Ah, irọ́ mi ìlú wọn máa bá yín dáná wá gan àwọn oúnjẹ tẹ́ẹ̀rì jẹ́lé wọn máa bá yín sóúnjẹ gidi wá. sọ ọjà wèrè oúnjẹ wọn nìyí jẹ́lé ṣé tómi bátìrì wọn fi ṣe kìnìún mi. mo sọ pé mo kí àwọn oúnjẹ gbàlódé mo sọ mi pé àwọn owó oúnjẹ àmàlà tó lójú. owó ti lọ láwọn kọ́ bá ń rí bá ń wá kan jàre. ó ti dandan. lóde ọbẹ̀ pàṣípọ̀ọ̀dù láìfù mi ni kí ló máa ń ṣe ẹ̀rọ ìṣòro olóṣòtì nígbà ìlú ògbò wọn náà láti rí nísìnyí ṣé o rò pé mọ́gà fi ọtí kíp para mi bí sì ni sọ́ọ̀sì ni mo fẹ́ mu ni àbí mo fẹ́ mu ọ̀gẹ̀. ọ̀gá tẹ̀ sọ ọmọ yẹn máa dé gbogbo ọmọ yẹn bí ìgbẹ́ òní kì í ṣe àwọn tó máa ń gbọ́ kàrà lẹ́gbẹ̀ẹ́ títí ìgbà ó lóun bọ̀ pẹ̀lú ráìdì. ń gbọ́ ráìdì ṣé ó ní mọ́tò ni. ọ̀pọ̀ ọmọdé máa ṣe wúgbà bí kí ìyá wọn máa tó gi nǹkan kan náà rárá dìmọ̀ wèrè náà kí ló ń dìmọ̀ fún kí ló ń dìmọ̀ ọmọ ọlọ́mọ ti dé ó kíyàn. wọ́n fún ní wọ́ọ̀mù ẹ̀kọ́ mi sá. o ṣe bóun gangan lé ná wọ́n fún wọ́ọ̀mù ẹ̀kọ́. ó bá máa tó gbé mi yẹn ó kàn gbé mi rìn káàkiri ni Google map tó lò kò kò ṣiṣẹ́ rárá. Google olóògùn kò máa ń Google Google máa ya wèrè gan Google dẹ̀ pé dáadáa ó ya wèrè dàgbà ni ẹ̀yìn bó gan tí wọ́n lò gan ó ti sọ̀rọ̀ ẹ̀mí kan rí tí Google dé tí omi tó lò ti dé bus stop rẹ̀ síkọ́ bí omi ni ọmọ wọ ọmọ jẹ má bàa gúgú rìn mọ́ o pé gúgú ọmọ sí ayé lọ́tọ̀ kí wọ́n náà sí ayé lọ́tọ̀ ni. olówó pákó ni mò ń jẹ́ sí àlàáfíà ni hmm, pẹ̀lẹ́ ah, ah, ṣé owó yẹ gangan rè. <laughs> bẹ́ẹ̀ ni ọwọ́ mi ni sà. wọ́n ah, mi ẹ̀ lọ́jọ́. mo jọ wọ́n dé mo dé jọ dáàdì mi náà gbogbo ní mi lára rẹ̀ ó sọ kúlẹ̀ gan <laughs> kọjọ́ takọrin pẹ̀lẹ́dìá eh, <laughs> Anita ṣé n fọwọ́ rẹ lẹ̀ ni má jẹ́ n fi lẹ̀ mm-hmm. má jẹ́ n fi lẹ̀. ẹjọ́ ẹ̀ mm-hmm. ti pọ̀ ìwé lòun kùn tó ẹ̀ ń fò ráàpù sísọ sókè kí n gbọ́ ìmọ̀ tó ń bá a sọ mo kàn gbọ́ pé wọ́n lówó gan-an ni bọ́ wá sọ pé ọba ti gbowó kájọ máa pé ìgbọ́ yòókù mọ̀ torí ọmọ mi mo ṣe ń tọ́jú ẹ o torí bó ṣe ń wo ń bọ̀ ọ̀dọ́dọ̀ mi báyìí ló ṣe rí táyì ni mo máa pè ọ̀dọ̀ mi ló ti jẹ́ ń bẹ́ báyìí <laughs> àwọn òbí rẹ̀ gan mọ̀ ní ìfowóránṣẹ́ sáwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ tá a bá ti tajà sọ́ọ̀bù ọ̀nṣẹ́jú ni débọ̀ níwà tiẹ̀ kúló ti kí ni secret tó wà bẹ́ẹ̀ kí help ẹ kò sí nǹkan kan tó wà bẹ́ẹ̀ àwọn tó ń kọ́ṣẹ́ lọ́dún mo tó ń fún ọ lówó mo ń ra aṣọ fún ọ kí wàá ní gbé kínní dìde díẹ̀ kọ́ ọ̀hún ojú òkùnṣẹ́gbẹ̀ẹ́ bíi dìde àhà. pẹ̀lẹ́ àníta ah, ah. kí ló tún sọ lọ́mọ ṣé bí o ti mú dé kí ló tún fẹ́ máa sọ lọ́mọ. Ah, mo ní kí n ṣe proper introduction. yẹn ni proper abẹ mọ. ṣé wọ́n ló tún fẹ́ máa bá sọ̀rọ̀ ni ṣé bẹ́ẹ̀ mi ló mú wá fún téèyàn bá fàgbòfè gún fokùn ẹ̀ lẹ́ni kí ni máa ṣẹ̀yìn ọmọ sí ná ẹ̀ kàn máa fẹ́ fìyà jẹ ọmọ ọlọ́mọ èyí owó kìí ṣe pé ẹ nílọ nígbò tí a mú lọ́dọ̀ mi nísìnyí ó ti di wọ́n ní táyà bá ti mojú ọkọ̀ tán alárinà ayẹ̀bá níńdà àbí kí ló kún bọ́kọ rẹ̀. Anita. Anita. ó ní tọ́ ń ta lóòótọ́ orúkọ rẹ̀ wọlé Anita ó ní tọ́ ń ta èmi gan tó wá ń wò mí ànírà ni mí <laughs> ń rà tán. ọ̀gá yìí fọ́ nìkan o àkẹ́rẹ́ ah, gan fọ́ wá kéré tó ń lo góòlù kékeré. Ah. kọ́tàgbára mi ká nìyẹn. Ah, yóò kàn máa dàbí pọ̀ farahàn nù ni orí ọ̀rọ̀ rùn mi òrè pàǹpà. pẹ́yì máa fún mi lélẹ̀ ìgbà yẹn. ń ra tiẹ̀ fún ọ ní kí ló fi ń ṣeré ọ̀dà mo fẹ́ ra mẹ́rin oríṣiríṣi fún ẹ. èmi nẹ. ṣé n sọ kí ni ká fún ẹ sórí kí ẹ ti pé ọ̀rọ̀ owó ni problem tèmi o bí n sì náwó gangan ni problem ti mo ní o. jésù wù ẹ ń bi léèrè tó bá fẹ́ mú ṣé wọ́n mi bí n sì náwó fún ni nígbà tí èsì pé owó tún problem mi mọ́ kò sí tójú ti ẹgbẹ́ òtò sórí ẹ̀kan tí mo ní náà ni pé bí n sì náwó kì í ṣe ni ò sí lẹ̀ ṣé wàá ọmọ báyìí yọ jẹ ni ṣé nítorí pé o ti àmọ́ ọmọ fún mi lóde pé ayé mi wà wà lọ́ọ̀rẹ́ ee gba ìyọ̀dá débi kó o ṣe fírídọ́ọ̀mù tí ó di pé wa má ba opportunity ni mo fún ọ má bàjẹ́ o nínú gbogbo yẹn o fẹ́ má bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé torí pé àníta ó ti rí mi ó ti láìkì mi ó ti rí pé mo fáìn. èmi náà ti gbèdé bẹ́ẹ̀. owó gbèdé bẹ́ẹ̀ sí nígbà tí èsì gbójú rẹ̀ fọ́ yà á sin ojú òye ọ lónìí di òye ọ ọmọkùnrin kan ti wà rí báyìí pé ń tọrọ owó ni tó fi ọkàn mi lára ní pé ọ̀gá ẹ̀ fáìlì mu ni bó ló ṣe mọ̀ ó ní ara tó bá fáìlì bẹ́ẹ̀ ṣe mọ ojú rẹ̀ rí débi kó tó tún wá lójú dáadáa. orúkọ ẹ̀ máa bọ sọ̀rọ̀ lẹ́kọ́ máa kú lẹ́nu. kí ló dé náà. ẹ má bínú. apẹ́ bọ́lá ṣe ń sọ̀rọ̀ fún yàn ní dúró tì ní sọ́yọ̀ wà láyé mọ́ ni àbọ̀ ọmọ yorùbá ti ṣe fún ọ ni. ẹ má bínú ẹ pé mo bínú mi ọ ti fẹ́ máa ti fẹ́ gbọ́ fẹ́ máa kọ̀ǹtú ayé mi tó ti bó ti mú mi wá fún mi bọ́lá bá kú ní pàdé rẹ̀ ń pàdé rẹ̀ àkọọ́lẹ̀ nípa ríra ọkàn sí sábàbí ni. mo kọ̀ pé lóòrò sí ń bọ̀ ní pé kakọ̀ fún ní refreshment díẹ̀ nípa àfihàn yìí ká tó bọ́ sínú. ìwò nínú òrùn ló ti ń bọ̀ síbí wọ̀ náà lẹ́nu mẹ́jọ ni ọ́ síbí wọ̀ náà lọ sọ pé gbé wúbà ṣé wúbò ní èsì ni ó ní nínú ti ń bọ̀. ẹ ẹ wúbà mi àbí o gbé kánópì fún kó máa gbé kí wo eh, ọmọ dáadáa fọwọ́ ẹ̀sán ààyè rẹ kí ni lọ́ọ́ fẹ́ jẹ. ẹ bá mi bèrè pé ṣé wọ́n ní ìṣe ewu orí màálù. orí màálù kọ́ ìṣe <laughs> ewu orí ewúrẹ́ ni mélòó lọ́ọ́ fẹ́ orí mélòó. méjì ti wà òkè pílẹ̀tì méjì. tó lè tó ọ orí ewúrẹ́ máa kéré o ọ̀jẹ́ bíi fifteen. méjì ti wà òkè kọ́wọ́ kó gbé ọkàn wá tí mo bá jẹ tán. àgbọn jẹ sí kò sí wàhálà bẹ́ẹ̀ lọ bá wọn ọtí tó bá wọn jù wọn fi sí fún. ẹ mo ní ṣé tí n bá ti gbà fún ṣé kí mi lọ gba noodles ayẹkìsà. kó o ṣe fún. indomie àtẹyìn. ọgbà noodles tí ọjọ́ ọmọ nọ́ọ̀sì school ni máa lọ ṣọ́ọ̀bù wọ́n pẹ́ mo ní ìyá kúlúwé ọ́tàmọ̀là fún ọ àti ẹran kan. ọlọ́run ò bẹ́ẹ̀ lánàá. tó bá dé lánàá kò tí ì dà gẹ́ẹ̀sì tó bá dé mi lónìí ni ó fi di balance diet. indomie. má wulẹ̀ sọ ọlọ́ wá ìyá kúlú ọ̀gbọ́dọ̀ kan ló ń jẹ mọ́ lọ́gbà gàrí àtẹ̀pà. nǹkan bá ń gbé bá màá. má pè wá pé mo ní ọtí tó bá mọ́jú ni kò mú wá fún mi pẹ̀lẹ́ Anita. ẹ mú pẹ́ sọ lẹ́ẹ̀kan pé um, ẹ lówó lọ́wọ́. ẹ ṣe pé mo ní mo lówó lẹ́ẹ̀. Ah. Ah. kí ló rí lóde tí èèyàn bá ní owó lọ́wọ́ kò lè gbé orí fáráǹsì ọ̀wọ́ <laughs> kí ló ń fi ṣeré sórí ìṣòro ẹyọ kan tí mo ní ni pé bí ń ṣe náwó bó ti ń wò mí mi <laughs> èmi lójúmọ́ kan tí ń bá náwó á pé owó níná ọjọ́ náà wà ọwọ́nú mọ́ mi lọ eight ninety hundred ok èmi báyìí ló lẹ tí wọ́n lé ní báyìí. yóò ti lé six hundred èmi bá náwó mi ìgbà tí ń six hundred thousand naira. <laughs> ẹni sọ pé o ti rí àwọn èèyàn rẹ ṣùgbọ́n àwọn èrò lọ́mọ ọ̀sẹ̀ ẹ̀mọ èèyàn báyìí ni. nínú tèmi gánà torí ẹyọ kan ni pé tọ́ba sá ti good ọ̀sá ti mọ̀ pé ọmọ yìí bíi ṣíà ó ṣe kọ́ọ̀sì ẹni náà bàbá yìí wá jókòó sí wá jókòó. àánú mi ò ní jókòó sí rẹ̀ sẹ́yìn bíbá mi máa jókòó sí. wá jókòó sí. ẹ bá fẹ́ kí n jókòó sí rẹ̀ sẹ́yìn máa kọ́ tẹ owó sí mi. ń tẹ̀wó fún ọmọ bò ọ̀dà ah, ah. Anita ó tó wọ́n tó jókòó tó jókòó léṣo ah <laughs> olùlẹ̀kẹ̀. Ah, ah, báwo lè ṣe mọ ìwò ẹ kúrò jà. ọwọ́ mi ọwọ́ mi lọ stọ́bọ̀ fún rẹ̀ lọ́lọ́ bẹ̀ Anita. ayé mi ni ẹ jàre. bàbá ọ̀túnba bàbá ọ̀túnba mo ló gbé ọmọ mi sí o mo fọmọ mi ṣoògùn owó o. ó yóò tún wá yóò tún yóò túnbà sùúrù lẹ máa ní o ṣé ń gbàtẹ́ bá rọmọ tán kọ́mọ wá bá ìsàn mi lára ni ẹ ẹ sùúrù a máa rí i ah, àbí. Ah. Ah, ọlọ́run ṣe é ni kọ́lọ́ ṣe rírí ni tó rọ́ mẹ́ni kú sọ́jọ́ mẹ́ni nù lọ ẹ bá ń bẹ kó tó. tọ́wọ́ sẹ́nu bí ẹ bá fẹ́rẹ̀ sẹ̀rẹ̀ gbẹ̀sẹ̀ sọ̀rọ̀ lọ́sọ lẹ́nu gbòòrò ẹnu yìí tọ́ọ̀rẹ́ ni gbọ́ngi lórí ìwọ ìwọ ìyá ọ̀túnba ìwọ ń sunkún pọ̀ ọ̀rọ̀ ọmọ rẹ sẹ́kún ló ń sun àbọ̀ rẹ rìn a ojú ẹlẹ́yà rẹ káàró dákun má bínú ṣé ò ń sunkún pé ò ń sọ̀fọ̀ ọ̀pọ̀ ọ̀rọ̀ ọmọ rẹ ni àbó ń sunkún pé inú rẹ dùn pọ̀ ọmọ rẹ sọnù. bíi ti bó. nígbà tí ọlọ́run wá ọmọ o ò rí ọmọ rè o sígákọ̀ wẹ̀ sígákọ̀ wẹ̀ àbákàdé sáà kàdé ẹbí sòkú ìyẹlẹ́jà kọ́ ló kó sí yìí àbí nǹkan ọ̀wẹ̀ ẹ wò bó ṣe dẹ̀ ọwọ́ dẹ̀ ẹsẹ̀. wọ́n náà mọ̀ pé gbajúmọ̀ ni bí mo ṣe máa lo nǹkan mi nu bí n bá ń lo bá ara mi ó fúyẹ́ wá ni. Ah, kò lè bọ̀ ara rẹ̀ ó fúyẹ́ hmm. gbajúmọ̀ èsì wá nǹkan tì gbajúmọ̀ ọlọ́run lá òpònú àgbàjọra ká. gbogbo tí ń sọ yìí ah, ọmọ mi ni kó bá ń wá eh. ọlọ́run ní jẹ́ ọlọ́run ní jẹ́ ìnigbọ́rọ̀ ọmọ mi dé station eh. yóò bá ń wọ́ ọmọ mi. Ah, ìgbọ́ wo sórí fíìmù tó ń ya ó rí bí ó ṣe kù wọ sórí bó ṣe ń wo òun watch out lọ̀rọ̀ rẹ gbogbo àwọn tó rí kọ́mí sùn ẹ̀yẹ́ máa wòran rẹ bọ̀ sórí bó ṣe wà ẹ́ ọ̀rọ̀ rí ọ̀dọ́dọ̀ orí yomi amusati wọ́n gbé ọdẹ kọ́kọ́rọ́ alátẹ. wọ́n wà pé wọn náà torí gbà tí ẹ bá fọ̀rọ̀ wá mi lẹ́nu wò kí sọ pé wọn ló gbọ́mọ mi. ìwọ mi gbọ́mọ rẹ. ìwọ nígbà kan tó ń kó lọ orí ọmọ sọ ọmọ bọ́mọ ṣe ń jẹ ọmọ bí ṣe mu ọ ìwọ ojí làárọ̀ kó o mójútó ọmọ rí wà fẹ́wọ́ wà mí yìí òpònú agbàjọra kà obìnrin eléyìí àbísọwọ́ ná ìwọ òpònú tó yẹ pé ẹni èjì ríta èjì kò tí ì bá bò ló ṣe fẹ́ mi ná sẹ́mi náà mo kọnu sí ọ èmi kọnu sí ọ pé mo fẹ́ fi ọ èmi ọwọ́ á lóyún o sì bímọ fún mi náà ìwọ kí ni tí dáàdi ò tún gbé fún wọn báyìí torí ọlọ́run. fún wọn tún rí gírígùn wọn tún gbé. sísá mi kí ló ṣẹlẹ̀ ẹ̀ sún ní tún pè dáàdì ni wọn tún gbé náà. dáàdì lè tún pè é eh? mo sọ fún yín pé kẹ́ fọkàn ara yín balẹ̀ dáàdì máa padà sínú ilé eh? ẹ wá sùn ṣé mo time ṣá ní ojú kan sùn ẹ eh, dáàdì máa fèsì ara wọn ìpadà sínú ilé kò sí ọ̀gọ̀ tó máa ṣe wọn. ẹ sùn jẹ́ àsùn time ti lọ tí bàtà jíǹsì mi ni mo pè é ti sùn. ká má tanra wa béèyàn bá ní kóun ò fi ọmọ wọ́mọ èèyàn olùkan pa o kí ló rí ìgídówó hmm? ọ̀rọ̀ báyọ̀ lé mo fẹ́ sọ sórí ọmọ ẹ báyọ̀ lé ọmọọṣẹ́ ẹ tó ń kọ́ṣẹ́ lọ́dọ̀ ẹ mo máa nífẹ̀ẹ́ púpọ̀ o ah mo nífẹ̀ẹ́ gan-an ṣùgbọ́n nígbà míì ẹni tó lórí ò ní fìlà ẹni tó ní fìlà ò kì í lórí a lè fi wá àwọn ọmọọṣẹ́ tèmi ah olórí burúkú mà làwọn ọmọ tí mò ń kọ́ ń ṣe o àti gẹdú. dona dona correct owó ìjọba ẹ ẹ lórí òní filẹ ẹni filẹ ọdún kí ni túmọ̀ ẹ. kò sí tó ní kí wọ lọmọṣẹ olóríire kó ní kémi náà má ní. bọ̀ tó lẹ́nu lórí òní filẹ ìsìlẹ̀ abẹ́yẹn pé mi ò lórí mo ní filẹ yìí tó wè mí pa ọ̀rọ̀ yẹn ò dáa tó. ìwọ ló ní gbogbo ẹ ah, ah. má jà prolong matter wèrè làwọn ọmọ tèmi ń kọ́ ń ṣẹ́. wọn ò fi wá jọba yọ̀ ń lé. o lórí òní filẹ àǹtí ẹ nìyẹn. àtẹ̀mọ́bí ah, àtẹ̀mọ́bí tó torí ọ̀hún gbà ṣùgbọ́n mo fẹ́ fọmọ yẹn lásàímẹ́ǹtì ọmọ yẹn ṣó ṣàlódò. torí ọmọ yẹn bó ṣe ń wò yẹn báwọn yìí hmm, ìyàtọ̀ gbọ́dọ̀ wà láàrin wọn àtàwọn ọmọ ṣe ẹ̀ torí pé ó ń kàwé ẹni ni èkejì wa tún ni pé ó lajú ó wọ sírìtì gan o. sórí ìtò sọ gbẹ̀yìn ìyẹn gangan ni mo gbámú wọ́n fi wélẹ̀ ìgboro tó já yẹn gangan ni.

ṣé tí n bá sọ wà why not. mo fẹ́ kó bá mi wá obìnrin tó fáìn gidi gan bíi girlfriend tiẹ̀ yẹn. Eh, ah. Anita. kò sí wàhálà a ṣe pé bọ́mọ̀ bẹ́ẹ̀ Anita ni náà ló kú gbé yẹn fún mi náà jẹ́ ń pè é káti ẹ̀yẹ fẹ́ àwọn ọjà yẹn mọ́ eh. àwọn ọjà yẹn gan mọ̀ pàwọn gan ti upgrade. a ti upgrade o ti yẹ o ti yẹ. Mm. lọ́gàá. hello Báyọ̀ bó ló wà. ẹ mo ti close mo ti lọ sọ́nà ọ̀lẹ́sà. o ti close ọ̀rẹ́ mi gí dọ́là ẹ ló ní kí n sọ fún mi pé kọ́ bóun ṣe irú tó ṣe fún mi ẹ àníkọ́ bá wá ọmọ kan ọmọ bẹ̀ oh dọ́fà ẹ oníkìbá fàjọ àníta lọ ó ní kò bá àkópa kò bá àdúgbò láti fà ẹ ọ̀kadì. Ah, ẹ <laughs> kò sí wàhálà màá bá wọn ṣe lórí ẹ̀ sàn. ọ̀kadì wà láti wà ní kárẹ̀ ó ní kò ṣeé ṣe. Ah. ó yẹ ká fọkànbalẹ̀ ni ọlọ́wọ́ àlebà ọlọ́kàn ọ̀la tán wọn náà jẹ́rìí sẹ́tù tán. ó ṣe àbí ah, wàá ṣe báyìí máa wá nǹkan fún un <laughs> àgbà bẹ́ẹ̀. ẹ ń bo làwa mọ̀ tí bàbá yín dojú kọ báyìí ń bo làwa mọ̀ tó kọrí sí báyìí. Eh? tẹ̀sí ẹ̀rí tí kọ́ọ̀tì dáàdì ò tiẹ̀ gbé ìyẹn ogun ló ń ló ń fẹ́ mi kọ̀ǹtàn a ti ń pe dáàdì látànà wọn ò gbé fóònù. ẹ eh, kí ni a fẹ́ lọ pọ̀ ọ́n àmọ̀tẹ́kùn pé káwọn bá a máa wá bàbá nínú igbó ló wọ̀ lọ àmọ́ gbé ni ẹ eh, kí lè wa àwọn fún sọ́jọ́ ọmọ kékeré ni tó bá yá wọn máa padà wálé. Ah! wọn náà gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ báwo ni dáàdì ṣe máa kúrò ní látànà tá a ṣe ní wa wọn tá a dẹ̀ tún pè wọn tí wọn ò gbé fóònù gbọ́ nǹkan tó ń sọ náà. màmá àwọn kiri ń gbà mí mo sọ fún mọ tí bàbá yín wà. Ah! mọ́mí ẹ̀ tún ti bẹ̀rẹ̀ gbẹ́nu sọ̀hún jàre ah, irú àwọn ọ̀rọ̀ wo ló ń sọ ni màá sọ fún mọ́mí ẹ̀ pé mọ́mí ẹ̀ tún ti bẹ̀rẹ̀ ṣé ilé ìbá sound tù. ẹ̀gbọ́n nǹkan tó ń sọ ni kí là ń sọ kí ló ń sọ ń sìn. ẹ wo àsọ̀rọ̀ àmọ̀tẹ́kùn kò sọ pé òun mọbi tán wà jàre ní dádì mò ń pa ìgbọ̀n pé dádì mò ń tọ́ àti pé dádì wọn ò gbé fóònù látànà. àmín àmín àmín ọlọ́wà ṣèlérí àmín àmín àmín. ṣẹ́tìrì ṣẹ́tìrì. tó bá yẹ máa ní kí n máa sọ̀rọ̀ ṣé ẹ̀ rí wọn kí là ń sọ kí ló sọ ẹ wo ẹ mọ̀kọ́ tó ṣẹlẹ̀ ẹ jẹ́ ká mọ̀ bá ṣe máa rí o tó ti yín nísìn torí ọlọ́mọ burúkú kò lè lè fẹ́ kún pàjẹ́ o ká mọ̀ bá ṣe máa rí ni o tó ti yín nísìn mí lè sùn mí lè sùn dé ọkọ mi lè sùn dé bí mi ṣe wà yìí àmọ́ tó bá di lọ́la kẹ́ jẹ́ ká lọ sí rédíò ká lọ ànáwùsì wípé àwa bàbá àwọn ọlọ́mọ mi o ká lọ ṣe kíni bàbá ọmọ mi àwọn bàbá ọmọ mi o. mọ́mi ẹ jẹ́ àwọn ọlẹ́ ẹ jẹ́ ká wọlé. Anita o láti bí tí mo gbà fún ẹ. ṣé mo láìkẹ mo lọ́ọ̀bẹ̀ ṣé pé mo ṣe sọ pé ṣé o like ẹ̀yẹ eh, understatement ni. ọ̀dà ẹ eh, o kọjá likeness mo love ẹ pa. Ah, bíbí. Eh, má wọrí mi dì ṣe kankan fún ẹ mi ṣe owó ló ní gbogbo compound wa. èmi ni mo ní gbogbo bíbá yìí. owó ló ní. Ah, thank you baby. <laughs> má wọrí wàá gbádùn mi. mo ti hàn bóyá ó ní kí n ṣe máa lo fún yàbí ẹ. lówó fún mi ọmọ mélòó ni mi mo wú ni. oh thank you darling o ṣe kò dẹ̀ fẹ́ mi sílé. a ti ń bá a bọ̀ má wọ̀ọ́rì sórí nísìn bàbá ọlọ́mọ ṣe wà sìn màmá wa sùn lọ́dọ̀ ẹ̀ at least in a week màmá wa ló bí ẹ̀mejì àbí ẹ̀mẹ́ta lọ́dọ̀ ẹ̀ in a week. ẹ o mà. ẹ màmá wá síbi báyìí wá sùn. ẹ màmá sùn tiẹ̀ kó má máa fi lonely sí dandan ni àwọn ìyàwó yín kọ́. àwọn kọ ẹyọ kan rárá kan báyìí kò pẹ́ ẹyọ kan gan tán gan ẹlẹ́gbẹ́ pé á fún ìyàwó mi tó wà nílé. ẹ ní láti wá máa sùn dé báyìí o. kí ló dé yé kí n máa sùn kó má wàá fi lónìí. Hmm? ẹ má sùn ní ilé kí lónìí. ẹ kí n má sùn ẹ bẹ kí n má sùn sọ́sàn ni kí n wá máa wá ọ̀bẹ kí n ṣe night duty má ṣe náà dé tẹ má mi tẹfẹ kẹ má wẹkọ lé wá níbi àárọ̀ kẹdẹ padà àárọ̀ yẹn gan mo ò ní sílé mo máa lọ jáde àṣé mi nìkan máa wá wà ní. mi ò kẹ́kẹ́ máa wá. Ah, torí tiẹ̀ náà mo fi ń sọ bẹ́ẹ̀ o kó má jẹ́ pé gbogbo àti bá ti fẹ́ tí bá ti fẹ́ nù ọ́ lẹ́nu nù kó ẹ kó tẹ nìkan mọ̀ máa gbé ẹ lọ ṣé ṣáàmù. Ìṣọ̀lá fúrifúri ò nílé ẹ̀ hmm, ó ti yẹ torí ọ̀dọ́ ni kẹ́yìn ìmọ̀ èèyàn púpọ̀ àwọn èèyàn ló fọ́n sí kàtígórì èrò àwọn èèyàn lọ́mọ yìí tó bá ń gbọ́ igi ìdówó àwọn méjèèjì ni nílẹ̀ tó tọ́ mọ́ nílùú yìí o kò solúwẹ̀ ọ̀fẹ́ gbọ́ a ní agbára ti decide pé ẹ̀ ń bá kọ́lé rẹ̀ dókè tàbá tẹ fún pé kọ́mọ̀ kọ́ dókè tó bá kọ́ dókè òjò ni ó ọ̀hún tó ah, ah, rà <laughs> o igi ìdòwó igi ìdọ̀ọ̀la ló já wá o igi ìdòwó igi ló já tọ́pẹ́ àwọn aráàlú dúpẹ́ wa lọ́tọ̀ èmi igi <laughs> ọdún kan wà ṣàlàyé fún ẹ ìgidò owó rè. ọdún kan wà tẹ́ pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀. bóyá máa mú nǹkan. president tó jẹ́ ń gbà yẹn báyìí kò gbọ́ èdè yorùbá pé pé mi gbọ́ òyìnbó rárá o àmọ́ mo ní lára pé kàn gba interpreter wà lórí lọ́dún yẹn a ti sáré láti mọ́ ta gíta ọmọ bá wọn òṣìṣẹ́ tí wọ́n sọ pé wọ́n sẹ́lẹ̀ iṣẹ́ wọn bá dalẹ̀ ayé parẹ́ nu o. nǹkan tí ò dà ló rántí. Ah. a máa bá a máa bá nǹkan jẹ́ lọ́dún tó ń bọ̀. àwọn èèyàn kú òrùn dẹrùn kí agboolé wọn ò rí pósítì mú èsì yẹn bẹ́ẹ̀ni ah, ah. wọ́n wá bẹ́ẹ̀ni wọ́n wá ah. wọ́n wá gbọ́rọ̀ wa ó di aṣọ assembly wọ́n ní kán lọ béèrè àbí kí wọ́n máa wá sun òkú kán má kúkú fi pósí sin òkú. ẹ àwọn tó ń sọ pé wọn ò ní rígi sún lórí àdìpapọ̀ ó jẹ́ àdìta wọ́n ránṣẹ́ wọ́n ránṣẹ́ wọ́n wá ní. ẹgbẹ́ ọmọ pé wọ́n ti bẹ́ẹ̀ mm. ọmọ gọ́ọ̀bù president wa ni ká wá eh. ó yàn yàn wá bá wa tẹ́lẹ̀ mm. wa ni ká wá àwa lọ. o ti ọyọ ọmọ gbàgbé ọ̀rà ẹ. Eh? ṣé lóòótọ́. ah mo máa ju báwo ṣe wò wá ẹ lọ. ẹlẹ́nu gan nìyẹn o. gbogbo ara la ní. ọ̀ọ́ báyọ̀ lè ti ròyìn fún mi kí lè tẹ̀ ń sọ yìí ẹ má wọ̀ rẹ̀. bẹ́ẹ̀ mo ti mo ti ṣàlàyé fún un. ẹ torí nílé wa nílé tá à ń gbé òṣìṣẹ́ wọn tún lè pàlè mú ilé wa gangan <laughs> ṣé rí ilé tí mò ń gbé èmi àga tí mo ṣe bẹ̀ báyìí kọ̀sọ́rọ̀ ń fòmù bẹ́ẹ̀ o. igi ni wọ́n fi ṣe. Ah, igi lásán là ń jókòó lé. wọ́n káfọ́ ẹ̀ ni. bẹ́ẹ̀ ni wọ́n káfọ́ ẹ̀ ni ah, ah. àwọn igi dáwà tó wá lò ẹ̀ lè rí láyè àwa nìkan lá igi ni máa ní fòmù mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ báyọ̀ lé. ọmọ dúpẹ́ lọ́wọ́ ọmọ mi. yẹ dúpẹ́ kí ló dé tó o máa ṣàyẹ torí ọmọ ṣe ń wẹ ọ dùn gan o ìyàwó mi náà dùn o. gbogbo tí mo láìkì lára ẹ ṣé kí n sọ fún ẹ ṣé òde ní bí mi mo gbọ́ ara ẹ látòrí ẹ délẹ̀ mo lè para mi torí iye tan àtẹsẹ mo ṣe ń wo tan ẹ báyìí. mo lè parẹ. mo lè dànù dànù. ó yá parẹ. ogun akọlọ máa wí òun ni kò sọ tó wà ní kí n para mi má dé para mi. <laughs> Eh, ohun tí mo kàn fẹ́ sọ ń bẹ̀ ni pé ìrìnnì sí sọ ni lọ́jọ́ ó kàn dùn mí tí wọ́n ò kì í mu tajútajú ó jẹ́ wá jẹ́ kí ní jẹ̀díjẹ̀dí ni wọ́n máa ń mu. nǹkan tẹ̀lé ní kò ṣe náà ó máa ń ṣe bẹ́ẹ̀ ó kàn tijú ni pé torí pé first time. kò ibà mi ó dábàá wọnú ilé ìròyìn á èmi yẹn kò mú nǹkan. ibà kú. nígbà mo ti rí ẹsẹ̀ rẹ̀ tó dàbí ah! sop. ẹ bàmà fún mi ní trọ́fì kan àti kọ́ọ̀pù kan bẹ́ẹ̀. filẹ̀ tiẹ̀. má lọ sọ́ọ̀bù ń tẹ̀ má lọ sọ́ọ̀bù ah Oga, mo rí ti close for today ni. jẹ́rí pé mo ti múra pé. iṣẹ́ wo o gbọ́ o gbọ́dọ̀ àgbàlagbà ni wọ́n ní bí aya bá ti mojú ọkọ tán tọkọ sì mojú aya tán aládìní máa ń yẹ̀bá ni gbìyànjú kò yẹ̀bá máa gba ṣọ́ọ̀bù lọ àmì mi o mo jẹ́ ẹlẹ́bùn kékeré kan fún ọmọ tó mú wáyé. ẹ ṣe gan sa ọ̀gá kẹ́kẹ́rẹ́ máa wo mo ti fọ aṣọ ṣẹ́ mi sá o. bẹ́ẹ̀ wo lẹ́kọ̀ọ́ ẹjọ́ wèrè ti pọ̀ dùn ní ayé ẹ̀ ó gẹrun rẹ̀ o kó take care. irun inú òfẹ́ báyìí lórí mu. rèdè kọ ló ń pè ní fakalẹ̀ ọ̀jọ́ ọmọ fọ́ọ̀kẹ́ mọ́ tó tààpù kọ́rẹ́ẹ̀tì àkúmọ̀ bọ́ páàsì àjẹkù sí wa ẹ̀ bùsọ̀lá ṣebí fájì ni ọ́ kí n tiẹ̀ láti máa bèrè àwọn kí ló dé tó fẹ́ máa dá lóhùn. bó dẹ̀ ti sẹnu ẹ̀rù bá mi. ọtí ò balẹ̀ ọtí ò balẹ̀ àmú. Bisola sori mo ṣe fẹ́ máa gbé ìgbésẹ̀ pé káyé mi lè dá yìí ah! tó bá obìnrin mi ṣe dùn tó bóyá plan pé òkè ayé mi gbọ́dọ̀ dá ayé mi gbọ́dọ̀ dá kì í ṣe gbogbo obìnrin ló máa ń ronú bí ọkọ báyìí ọkọ ẹ̀ ṣe máa dá bí wọ́n ṣe wá ń gbé ìgbésẹ̀ pé káyé mi dá yìí tiẹ̀ náà àdá lágbára ọlọ́run. àmín kí lẹ wá ń dúpẹ́ fún. kí ló dé. ṣẹ́rí táyé yín bá ti dá tèmi náà ti dá àti wípé nǹkan tẹ bá ní tèmi náà ni. <laughs> ìyàwó alálùbáríkà ọlọ́run ló gbé ẹ pàdé mi táyé mi bá wá dáa tán táyé mi bá dáa tán màá tún tiẹ̀ ṣe kọjá bó ṣe lérò ìtọ́jú tí màá ṣe fún ẹ Bísọ́lá wà ní ah mi ìdẹ̀rọ̀ pẹ́ lè ṣe báyìí o ní mọ̀gbà tó máa bọ́ lẹ́nu màá mà tọ́jú ẹ o ah, ah. màá mà ra nǹkan fún ẹ o màá máa gbé ẹ lọ sí level tó expect o èmi mo sọ bẹ́ẹ̀ kó má dáa fẹ́ni tó bá kúrò. ẹ má wọ ẹ ẹ sì fi tọ̀dọ̀ mi lẹ́nu tí ní kẹjẹ́ ká mójútó náà. nígbà tó bá gbogbo plan tó ń gbé kalẹ̀ tèmi ti dà. kó ba lè dá náà ní gbogbo nǹkan tí mò ń ṣe. ọmọ ni Ọlọ́run ó dàbí áńgẹ́lì gbàmí ìmọ̀kànmá wò pé bó ni kí n fọ́ ọkàn lára ẹ̀ nígbà mi ti máa wo ìtàn yẹn títí everything ṣe smooth bá ma ní à ìdí ẹ̀ka ọ̀rẹ́ ọmọ yìí kó bú sẹ́kún ni pé darling. anita. ó lọ́rọ̀ kan tí mo fẹ́ bá ẹ sọ. ìyá mo gbọ́. tó tó ṣe bí òwe o. ọ̀pá mi láì pa ṣó mọ̀ pé wọ́n máa ń sọ pé ọmọdé gbọ́n àgbà la fi dá ilé Ifẹ̀ ah, ṣé mo padà dá. ọ̀pá <laughs> dada ilé Ifẹ̀ nìkan kọ́ ayé la fi dá gbogbo àgbáyé ni. <laughs> mo fẹ́ ṣó mọ̀ pé kò dáa kó m'a fẹ́ young girl like me kí kó má rí changes ní life ẹ̀ you get mm. so mo fẹ́ upgrade ẹ̀ mi ò fẹ́ kó jẹ́ pé eh, pákó nìkan lẹ̀ ń tà mo fẹ́ kó máa ṣòwò mọ́tò náà like uh, car dealer so o kàn máa kó yẹn fún mi èmi léèyàn kan tó ń ta mọ́tò ní òkè òkun màá kàn bẹ́ẹ̀ ni yẹn sọ̀rọ̀ ẹni yẹn máa máa send mọ́tò èmi máa máa sanwó fún ẹni yẹn máa máa send mọ́tò so ọwọ́ mi ló máa send owó sí. tó bá sì send owó síbi yóò send mọ́tò kó tó di bọ́ send owó sí. no ah uh, uh owó rẹ̀ ọjà rẹ̀ ni. tó jẹ́ máa sọ bẹ́ẹ̀ ni pé ọ̀rẹ́ mi kan lókè hò kaṣú ní ta bẹ́ẹ̀ ni wọ́n máa tàwọn tọ̀nù bá gbòòrò rẹ̀. nù ilé yìí tẹ kò lè kò lè wọn gbòòrò ẹ̀ wọn wà fún ní mọ́tò. wọn fún mọ́tò ṣé a máa rí mọ́tò kó tó di pa sanwó. no mo máa rí mo máa fi gbogbo àwọn píkṣọ mọ́tò yẹn wọ̀nyí dẹ́ a máa wá sẹ́ndì owó owó rẹ̀ ọjà rẹ̀ ni kò dẹ́n ṣe pé bóyá kínní abẹ́rẹ́ tó lókun dilẹ̀ nìyẹn kò sí mm. pé ó fẹ́ ṣe dabarú àbí nǹkan kan àti wàá máa tà ń kọ́. anyway lè lè páàkì sí i èmi gan lè máa bá yín tà. ní sì máa rere ń bẹ. èrè pọ̀ nídìí kéèyàn máa ta mọ́tò. Anita. yes baby. ìbùkún ni fún ọjọ́ tí mo rí ẹ o. Anita ah! ara rò fún mi oríire mo pàdé yìí mm-hmm. àánú mo pàdé yìí. èmi náà wà di dílà ah, ah. èmi náà wà di pé máa jẹ àwọn mọ́tò dílà association. bẹ́ẹ̀ni ẹ máa wá jẹ olówó pákó ká dílà. ó hmm. ṣe ọdún. Ah. láéláyé láéláyé ẹ lè bá mi sọ láéláyé èmi máa jẹ́ bí tó bá wà kí ló ṣẹlẹ̀ kí ló dé tẹ̀sán tẹ̀lé mi ṣé mi ìmọ̀ kan tó ń ṣe mí. níbo lè wá ń lọ níbo lẹ ń lọ. mi ò lọ oúnjẹ kó jẹ́ pé mo fẹ́ lọ oúnjẹ kó jẹ́ pé mo fẹ́ lọ oúnjẹ rárá mi ò lè dúró kalẹ̀ sílé ó dídì èèyàn kó má wálé kó má sì jíjẹ kó má sì mímu kẹ́lẹ́ sọ fún mi pé kí n dúró kí n ní sùúrù o kí n má jáde o kí n má lọ bì kan irọ́ o bàbá yín ni mò ń wá lọ mò ń wá lọ sí sọ̀pàkó. ẹ má wọrí ẹ má wọrí àwa èmi àti àbúrò mi a máa lọ. ẹ èmi àtàbúrò mi a jọ máa lọ a máa wá wọn lọ a máa lọ. ń gbọ́ o tún mọ ibi tó ń gbé nǹkan tó ń ṣẹlẹ̀ láti sọ fún ni pé kẹ́ ẹ wọlé lọ kẹ́jẹ́ kèmi àti ẹ̀gbọ́n mi ká wá wọn lọ. ẹ mọ́mì ẹ wọlé ẹ jẹ́ kèmi àti sìsá mi wá wọn lọ. Ah! kí n wọlé kí n wọlé ẹ wọlé àwọn ọmọ bẹ́ẹ̀ mi ṣe wọlé yẹn èyàn má wọlé tẹ̀lé mi o ẹ má tẹ̀lé mi wọlé èmi ni mo fọ́kọ̀ mi ẹ jẹ́ kí n wá lọ tẹ́ ẹ bá dẹ̀ ti jẹ́ kí n wá lọ kẹ́yìn fún ayín kẹ́ wá lọ nísinsìnyí dẹ̀ ni kẹ́ wá lọ mm. nísinsìnyí ni nǹkan tó bá fi mú mi kẹ́ wọlé kí n wọlé ẹ wá lọ ni o ẹ fọṣú ni o àti ń wá wọn lọ ẹ fọlọ ni o àti ń lọ ẹ fọlọ ni o àti ń lọ kò sí wàhálà ẹ yà lọ ní lóde. ẹ̀ ń báwọn dáàdì náà ṣe máa lọ tí wọn ò ní rántí ilé. èmi mò ń rọ́ mi mu yìí ọ̀gá mu south èmi mò ń pawó lẹ̀ ọ̀gá mi ń jayé àmọ́ ọ̀rọ̀ àwọn Yorùbá mo tẹ̀lé wọ́n ní tọ́mọṣẹ́ bá ti ọ̀gá òun no padà rán wọn si. táyọ̀ ní bá wò ni. ẹ mọ̀ ga eh. ẹ káàbọ̀. dáàdi kọ. dáàdi yín kọ àbọ̀gà ń kọ. èwo ni dáàdi wọn àbọ̀gà ní dáàdi wọn kọ. do you know what i'm a learning person Lọna tí iná ti jẹ́ dáàdi lọ́dọ̀ tèmi is my own boss ó yẹ yín. báyọ̀nlé àní dáàdi wa ń kọ́. ọwọ́ ilé kìí ti máa béèrè ṣẹ́jọ́ ni. ó ní àárí jáde láti fi three days tó yẹ láṣọ àwọn sí ibà irọ́ ni o ah, èmi náà rí dáàdi gbogbo nǹkan tó bá tà nígbà tí bá di ọ̀dọ̀ sàláwá tó ṣe pos wọ́n máa ní kí lọ kó káàṣì fún kó ní àkáǹtì wọn lọ́wọ́ pé kí n máa sẹ́ndì owó sí wọn ah. mò ń ṣe ṣọ́nà fọ́gà láti jẹta ni. dádì ò wálé adẹ tún pé fóònù wọn láti jẹta wọn ò gbé fóònù. Ah, ah. ó mì pé òórí dádì láti fi three days ọ̀ wá sí ṣọ́ọ̀bù. mi ì rí wọn mi lè máa gbọ́gà mi pamọ́ mo lè ti fẹ́ bínú sọ̀gà mo tó pe ọmọọṣẹ́ mo jẹ́ ìbọ̀ èmi náà lọ́lọ́jọ́ ọ̀la pé wáàtí bá ṣe máa pọ̀ ọ́tọ̀ ní gbé kọ́ mi ìwà mọ̀ pé ìtẹ́jọ́ ọmọ tiwọn náà wọ́n gbé kọ́ ti yín o. wàhálà ti wà o. station. station eh. tẹ bá tẹsán kí lè fẹ́ sọ àárín wọn náà ni. ṣe ní dátà ọ̀gá lọ́wọ́ ni ṣe rí téèyàn máa ń kọjá èèyàn tó máa ń kọjọ́ náà tẹ bá dé sílẹ̀ máa dé pé ok talẹ̀ ń wá lost and found wanted wọ́n máa bèrè dátà ìwé. báyọ̀ ní mi à serious ìyá sọ pé àrídáàdì wa láti jẹta òun sọ̀rọ̀ ṣáà ní dátà wọn lọ́wọ́ gọ́tọ̀s ló yẹ ká lọ sọ ní station. kí ló ń sọ jalo. ẹ jókòó ẹ kí n máa ń pọ ẹ máa bọ ẹ máa ń pọ ọmọ alámàlà. ọmọ alámàlà kọ. ẹ jẹ ẹ ọmọ ọgá ọmọ ọgá. Ah, ah. eh, eh, wọ́n ní àbúrò ṣàlàfíà ní ṣàlàfà ẹ wá di tí. àìgbé mọ́tò wa ni. Ah, mo ní kí n surprise Anita ni. <laughs> ẹ rẹ kú lédè. èdè lédè ni. Anita ni ṣé kò sọ fún pé ti park out ni. Anita park out kò nù lé. ó ti park out mo rò bó ti bá yín sọ ni. ta ló lè. wọn lè. ó park out àbí mo ṣe ń pè tí ò fi gbé fóònù mi ṣé ń jà ni sà. a já. O ti park out mò ń jáde gan ni mo pàdé yín lọ́nà ìbáyìí. ọ park out. bẹ́ẹ̀ni. mi ì ṣeré sa ẹ dúró sẹ àló ti park out ẹ O ti o ti park out. tí mo wò pọ́dọ̀ rẹ̀ màá sùn lónìí. mo tẹ̀rù pé wá kí mi gan ni àbẹ́ ń kọjá ládùúgbò. wọ́n á kí o. mo ń jáde gan ni mo pàdé yín lọ́nà yìí. Chelsea chief orú ti mú yín láti bí iwájú orí. ṣé o bá kàdé lóòótọ́ ni. Ah. Hmm. mi ì parọ́ fún yín ẹ pe nọ́mbà ẹ̀. mo pè é kò gbé. ṣé ẹ ṣe ṣá. ṣé ti máa ṣẹ̀ṣẹ̀ pàkàdé ló kù. Ah. ẹ dẹ̀ sọ pé kò ká yín lórí obìnrin. ọ̀rọ̀ wo ló ń sọ èyí. mo mọ ẹyin ní chief. ọ̀rọ̀ se ndó ṣe mi ọlọ́run jù ú sí ọ àgíkà máa pàkàdé ṣe ní chief púpọ̀ ó ti pack out chief mo ti fẹ́ máa jáde sà. jẹbi nbọ nbọ bus stop wà ń bì náà. ibo lè gbàdé bí chief ọ̀nà báyìí ẹ lè gbá bí. ṣé kò sí ọ̀n kankan fún ọ. àṣọ lọ́rọ̀ ẹgbẹ̀lẹ̀ chief ankachi fi ń kọ́ sáàdìbò lẹ́ ń lọ. Yes, sir. Chief. igidowo ah mo ti n pe lati oro o se tu boya network wo jamba ti se mi o bisola eh bisola ọmọ omo ti bi yen o ti gbowo mi lo eh anita na ti gbowo ti e a ti wo ati wo nǹkan burúkú jàǹbá ló ṣe wá yìí o jàǹbá ló jà wá o kí la ti wá fẹ́ ṣe báyìí ọmọ yìí ti gbówó lọ bó dẹ̀ ṣe ṣojú rente bí ìgbà tó jẹ́ pé kò lè jẹ kọ́kọ́ tán tọ́ba ló lè nírú ìwà burúkú bẹ́ẹ̀ lọ́wọ́ má jiyàn àtàníta náà yẹn náà tún ṣe the same thing fún ẹ ah, ah, ó yà á lọ kó sómi ni tàbí ká jáná mọ́ wọn tó lẹ́nu ká tiẹ̀ kú dànù torí eléyìí gbogbo tó ń ṣe wáyé o kì í ṣe nǹkan gidi. Ah àwọn ìyàwó ilé wa láṣẹ ni àbá aṣẹ lẹ́dàá ara wa torí kò yé mi ah, ah, èrè kò máa dábò ń ṣìnà ẹ máa pè ẹ létà máa pè ẹ létà ah, ayé oníṣìnà ti bàjẹ́ bó ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ owó kékeré kọ́ lọ́mọ ìgbé lọ. ohun tá a bá ti mọ̀ ọ́ jẹ la fi mú ni. báyọ̀ lé ọ̀gá mo ní mo níta wa mú mi síbi tó wà o. ọ̀gá ẹ jẹ́ ká ṣe ń sùúrù ẹ jẹ́ ká ṣe déédéé díẹ̀ mi ò mọ bí táwọn níta wà àwọn tó bá fẹ́ mọ bí tó wà ẹ jẹ́ ká kọ́ délé ọ̀dọ̀ yín náà kí ẹ ti lé ọ̀dọ̀ mi. ẹ jọ ọ̀tàn wọ ọ̀tàn pé kọ́ ẹ jọ wá gbà mí àbí kí ẹ jọ wá gbà mí àbí òṣè. ọ̀gá ọ̀gá ẹ farabalẹ̀ tẹ́wọ́ máa ránìta ẹ ká kọ́ délé yín náà. ọ̀dín lọ́ta mọ́tò lọ́ta mọ́tò ẹ sọ pé ọmọlọpàá yẹ fẹ́ bàjẹ́. ọ̀gá mi mọ̀ ń pa ọ̀gá mi mọ̀ ń pa bọ̀ ẹ ká kọ́ délé ọ̀dọ̀ yín náà. kí ló fẹ́ lọ sí ilé mi. wá o ti ṣe freedom o ah. wá ní ta fún mi mo rò pé ó ti èrè ma ikú pa abiri abiri ikú ikú pa abiri ọ̀rọ̀ o torí situation tọ́gà wà nísìn ìbọn ṣe máa ń dárò fẹ́ni ó ti kú lọ́yẹ̀ kí wọ́n ṣe máa dárò fún wọn ah. ṣẹṣẹ wọn ò ti kú báyìí. ṣé wọ́n kú ni. Ah, ṣé ṣe wọn ò ti kú ṣé gbogbo nǹkan ni wọn ò ti kú lójú ayé wọn báyìí. a sì ń sọ àbí ń sọ mo ń sọ pé bàbá ọ̀rọ̀ yóò lẹ́yìn o ọ̀rọ̀ yóò lẹ́yìn o sọ lẹ́yìn àbí ọ̀lẹ́yìn. àdúpẹ́ nígbà tí ọ̀rọ̀ wọn ló lẹ́yìn sí nǹkan tèmi kúrò ní ìsìn ni wípé tẹ́níbàjẹ́ ò kàn wá àdúpẹ́ fọlọ́run kọba nǹkan kan wá jẹ ṣùgbọ́n nǹkan ẹ̀kọ́ tèmi ń rò rèé o ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ kò sí ayé se ti kú iṣẹ́ wa aláṣeyọrí ló mọ́ kí bóyá ká béèrè fọ́gà mi inú sọ ká lọ parí iṣẹ́ wa ká mọ́kọ̀ sí ààbọ̀ ká ìṣe freedom bẹ́ẹ̀ káwa náà sì ní sọ simple. kakọ́sẹ́ pákó parí. kakọ́sẹ́ pákó parí. ìbéèrè tí mo fẹ́ bí ọ gangan dáhùn sáyé wà tó fi dá mi lóhùn. tó bá mọ ọpọlọ lọ́n dáhùn. ṣé mo ti sọ kan tó yẹ pé ọpọlọ mi dọ̀bálẹ̀. ọyà mọ̀ ń gbọ́. ayé ọmọkùnrin ti ta o nígbà tá à ń kọ́sẹ́ pákó táyé ọ̀gá tó ń kọ́ wá ń sẹ́ pákó tó bàjẹ́ ṣé kò yẹ ká fi tiwájú àwọn tasiwaju ẹ káfíńsà àdìkọ gbọn. ṣé bọ́ọ̀gà wà nìkan ọkọ̀ ẹ máa yòókù àwọn sẹ́ńbẹ̀ ẹ́ndì sógun láyé wọn bàjẹ́. ṣé wọ́n rí bíi ti ẹ mọ́ bíi iṣẹ́ pákó ni tí ọba ti wọ́ọ̀kì fẹ́yàn kan ṣé kò yẹ kó obìnrin ṣẹ̀ṣà ń bù kó fi wá sẹ́mi síwájú. ti yóò wọ́ọ̀kì ọ̀dà iṣẹ́ kí ló fẹ́ ṣe ń gbà náà. jọ̀ọ́ mo bọ́ ọlọ́run bàbí ọ ká ní pẹ́sẹ́ kókó là ń ṣe tí ìkọ́kọ́ ọ̀gá wa lẹ́sẹ̀ sọ̀rọ̀ pa ti di kókó lẹ́sìn nísìsiyìí tá à ń kọ́sẹ́ pákó tí ọ̀wọ́ọ̀kì fọ́gà wa sábẹ́ di pákó lẹ́sìn ní ká tó lọ́mọ ọkọ́sẹ́ pákó ń bò mí. èmi fẹ́ ọ̀dà play basketball ń lọ wá pákó inú àwọn pákó báyìí ni ọlọ́run tí mo ti mọ gígé ń wá so bọ́dì sí mọ́ táwọn arọ lè mọ bu àwẹ̀ múfù mà wá lọ wá arọ ìlẹ́fù mà lọ mà ní kọ́ lọ tírẹ́nì bọ́sẹ̀ máa ń kọ́ basketbọ́là sọmọ yìí tó ń gbà. dákẹ́ sọmọ yìí tó ń gbà. èrè ni wọn mọ tẹpẹ àwọn arọ ọmọ gbowó ni èyí tí ń rọ àbárù nínú ọgbà ẹ kí ló tí àwọn arọ gbowó ti ọjọ́ ìbáwọlá. nítorí pé òun náà ní límìtì bí wọ́n ṣe ní límìtì ni ó bàjẹ́ fún wa ń kan ó tún ní ká máa gba ìdí pákó mi lọ ó bàjẹ́ òun ò ronú pé à ah, kan yìí o sẹ́kọ̀ nìkan sì di pákó báyìí ṣé wọn ó tún wá tó ń rò pé bóyá wọ́n tún fi pákó sọ́pọ́tì ẹsẹ̀ kejì tó ti fi táyé ti fẹ́ bàjẹ́ tó ti rí iye ìrònú rẹ ọmọ ọpọlọ lọ́wọ́ iṣẹ́ tó ọba ṣe ni kàn ọmọ èmi mo fẹ́ kásà sí orí mi fẹ́ kásà sí ti. ká ló fẹ́ sàṣedànù. ẹ tó bá parí iṣẹ́ tó kọ́ńkọ́. èmi ti ronú jìnnà jìnnà. ti fosùn rẹ fún àbọ̀dún mẹ́ta. ọgbọ́n náà kí n kọ́sẹ̀ ìkìsì fi jẹun ah, mọ́mọ́ kẹ́tù máa sọ. àwọn fúlàsì kò rẹ́ sọ̀fọ̀ náà. sẹ́wọ́n mi ò ti bá mi lágídí pé kí n lọ kọ́pù sùn yìí. kọ́pù kò yé mi. ẹ nígbà tí a bá kọ́ pákó tá a sì mọ pákó ńkọ́. I, uh, I am not packless. I am not doing packwell. Ọmọ ṣẹlẹ́yà. Èmi ìṣòlówó packwell. Ọ̀dà mo ti gbọ́ lẹ́ o, ọ̀gá àwọn arọ. Ah, jígẹ́. Àbá. Ǹlẹ́. O ah. ṣubú lórí ọ̀kadà ni. O ṣubú lórí ọ̀kadà o. Nǹkan ti dàrú o. Kí ló ṣe ọ́ náà? Àbá nǹkan ti dàrú o. Kí ló mọ̀? Hospital ni mo gbà ẹ̀ wo. Àrùn wọ̀ mí ni. Kí ló dé? Ikọ̀ ti bàjẹ́. Bàbá alábàárù ni mo ṣe. Eh! Ah, Iṣẹ́ bàárù ló ń ṣe alábàárù ni. ọ wá ṣe ṣàlàyé. ilé ò béèrè. ilé ò béèrè. wọ́n ti fẹ́rù pa mí. lọ́sítà tí mo wà. wọ́n ń kẹ́rù wá bá mi bẹ́ẹ̀. wò mí jésù òótọ́ fún ọ bọ́bá jẹ́ pé o ti ṣàlàyé iṣẹ́ tó ń ṣe ni èmi ò ní ṣerú ọ̀sẹ̀ bìsàbìsà bẹ́ẹ̀ fún ọ. eegun agbárí kẹ́tẹ́kẹ́tẹ́ mẹ́nu tí mi ti tẹ́ fún ọ. ẹrù ni kẹ́tẹ́kẹ́tẹ́ sì irú ikú wò mí bọ́ ọ bá sùn lójú oorun wọ́n pè ọ́ ọwá rẹ rù. Ah! kódà ọkọ̀ àjàgbéjò sọ ọmọ ọkọ̀ àjàgbéjò wọ́n pè ọwá bá wọn rù. bí ah! n bá rí fi ń wọlé wọ́n ọwá gbèrú o. ẹ ah! dákun eh, ẹ bá ń mi ṣe mọ́ ẹ bá bàjẹ́ ẹ dákun ẹ bá bàjẹ́. ibi wọn lọ náà fẹ́ kí n bọ́ tẹ́ndì mo ti bọ́ tẹ́kádàrá rẹ sórí kẹ́tẹ́kẹ́tẹ́ ẹrù kẹ́tẹ́kẹ́tẹ́ rù kú o èmi ọmọ náà bá yọ ọmọ náà bá yọ nítorí ẹyin ọmọ ẹrù ní kẹ́tẹ́kẹ́tẹ́. bàbá dákun ẹ ṣàánú mi ẹ bá wò mí rán. adákun tó ń wọṣẹ àwúre ìṣẹ́ ló máa pa ẹrù títí títí títí dé bọ́tà wàhálà pàdé o olórí ẹbí sí ah. ò sí. tí kẹ́ni fi ṣe mò ń béèrè lọ́rọ̀ ẹ̀ ni mo ní tí kẹ́ni fi ṣe ò ń bi mí pé sí ò sí ìwọ yìí ò mọ̀ wọn ara rẹ̀ ṣé bọ́ọ̀ mọ̀ pé àgbà máa kàn yẹn ni àgbà ti kọ̀wé náà nù ilé ìwọ tó yẹ kó o jẹ́ baálé ilé kó o máa ṣe dáadáa láàrin ìyàwó àwọn ọmọ o fojúṣe rẹ̀ lẹ̀ o ò ṣe mọ́ wọn wá fẹjọ́sùn yìí ni èmi wá wá ọwọ́ àbí mi pé kí ló dé. káà fẹjọ́sùn yìí. àwọn ọmọ rẹ ni àtìyàwó rẹ. kí wọ́n ní mo ṣe. Eh, dáàdì ṣe nǹkan tẹ́yìn náà ṣe yẹn dá ẹ wá lọ látọjọ́ yẹn ti ẹ̀wọ̀ ẹ̀yìn wo ẹ wò wá ẹ wò bá ṣe ń jẹ ẹ wò bá ṣe ń mu ẹ wá dà wá ló mi wà láyà ẹ dá school fees ẹ wá fà wá nìkan lẹ̀ àti wá ń pè ní ẹ̀gbẹ́ fóònù. wọ́n lọ fún bísínẹ́sì ni náà pé iṣẹ́ pákó olórí ẹbí ẹ mọ̀ pé ní oko nẹ́tíwọ́ọ̀kì sábà sí mbẹ̀ ọ̀pọ̀ gba oko làásùn àbí. Hmm, bẹ́ẹ̀ ni sàn. oko làásùn. ẹjọ́ kì í ṣe àsìkò fún gbogbo eléyìí tán tó ń fẹ́ sọ nípa ọ̀tọ̀ ní táwa ṣe tí kò ní àwálé. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni sà ẹ kì í ṣe àsìkò fún gbogbo yẹn ni ẹ mọ̀ tójú bá farabalẹ̀ á rí mú ó ní ọjọ́ kan tí mo lọ mo rí ọmọ. ẹjọ tí dáàdì bá ti dé ẹ bá mi sọ fún wọn pé mo béèrè wọn ẹ ṣe gan ẹ kúṣẹ́. kí ló ṣe yín kí ló ṣe ẹ pariwo ẹ pẹ̀lẹ́ o. Ah, ẹ ò kan tí ọmọ ọ̀gá gbé sẹ́yìn. sórí mi lè purọ́ fún yín mo nífẹ̀ẹ́ ni mo dẹ̀ promise ẹ̀ pé tó bá gbà fún wọn ní regret oh! ó máa regret o torí gbogbo àlùwàlá ológì ni ẹ ọgbọ́n àti kẹran jẹ ni báyọ̀nlé kí ni fámílì mi ṣe fún ẹ gbogbo tó ṣe wò pé kò bá wa jẹ lókun dáàdi wa tó wo yẹn wọn ò tọ́jú lé ṣe náà ná mọ́mí bí ẹni nà bàrà lójoojúmọ́ àbúrò mi tó dẹ̀ ń wò yìí ọmọ kékeré ni ó kàn ní stature ni ṣé o mọ̀ wá da kújókùnrin ló tún máa bá yí ẹ̀jẹ̀ ṣé ó tọ́ sírú ẹ̀. yàwọ́gà yàwọ́gà ẹ̀ka. ẹ ẹ pẹ̀lẹ́. yes ma. ẹ pẹ̀lẹ́. Ah. ẹ pẹ̀lẹ́. kí ni kí lẹ ṣe nu ọjà. ẹ ẹ ní pé. mo ní kí lẹ wá ṣe nu ọjà. àwọn ta ló kọ́ náà ẹ. mo ní kí lẹ wá ṣe nu ọjà. wọ́n fẹ́ máa trọ́bù ẹ. wọn kò wọn bá mi jà yín mo ń bì pé kí lẹ wá ṣe nu ọjà kí lẹ wá ṣe nu ọjà. ẹ ẹ pé kí ni mo wá ṣe ń bi. ẹ bẹ́ẹ̀ ni ma. ẹ mi ò púpọ̀ tó wọ̀ sọ ni èmi wá ṣáàgì tí màá fi dáná ni torí àní karosíìnì mọ́ ó ti tán mo á wò pé kí n wá fi kí n wá ṣáàgì kí n fi dáná. ẹ wá ṣáàgì kẹ ẹ ní gáàsì ni. ẹ. mo ní ṣé ẹ ní gáàsì tẹ fi ń dáná igi lẹ fi ń ni. èmi kẹ mi ò ta kì í ṣe pé mo fẹ́ mi ò ta. mi ò sọ pé fẹ́ ta mo ní ṣé iná igi lẹ ń dá ni. ẹ. ṣé iná igi lẹ ń dá ni. ẹ kò sówó lọ́wọ́ mi kò sí ṣéǹjì lọ́wọ́ mi mi kò sówó lọ́wọ́ mi tí mo lè fi ra kerosene àbí mo lè fi sọ pé fi gáàsì àbí mo ṣe pé kí n wá fi ah. ah. bọ̀dá àbẹ̀wò àgbà mi ṣé ṣé kò ṣe tiẹ̀ ṣé tiẹ̀ kí n ṣe. ká mo máa ah, gbé a lè máa ń pawó dáadáa ní shop pé bí mo máa ń ṣe àkáǹtì ìgbà mi gan tó ga bàbá mi ṣe ó ti lọ́dọ̀ ẹ̀ tí mo máa lọ ṣe transfer máa kó fún un. nítorí tó fi ní awálé rè balana àwọn ẹ̀ lójọ́ kí ìjọba mi dáná ní sáà so ó ní aṣáàjọgbìmọ̀pọ̀ àti àwọn ọmọ ọ̀gá náà ṣe àdìta àdìta àdìta ìwò Bísọ́lá. Anita ìwò ń bọ̀. Yes, queen. Anita, owó mi rà. Ó ti ẹ̀ da. Fúnra màálù ní fẹsẹ̀ rí lọ bí wọ́n ti pa. Mo mọ̀ pé oògùn mi ò lè gbé. Anita owó mi rà. Tó lọ fẹ́ upgrade mi. Tí mo fi ta mọ́tò. Bẹ́ẹ̀ ni sá, ara upgrade yẹn náà ni sá. Upgrade rè. Bẹ́ẹ̀ ni sá, pé upgrade kanlẹ̀ hmm. gbogbo angle. Ẹ sà kò sí kan méjì tí mo fi ṣe gbogbo ilé tí mo mo fẹ́ kí n bá lè gba ẹ̀tọ́ ìyàwó àtàwọn ọmọ fún wọn sá. Ah, ah. ìwọ ń wẹ́fìà <laughs> ọmọ ológo olórí ẹbí tẹ́tí báyìí tó bá yá sí ìjọba máa sọ pé èèyàn pààyàn wọ́n á máa sọ pé lè wọ́n tẹ́ẹ̀dì kẹ̀yìn sá lọ sá lọ kínní kan <laughs> ẹni ẹ̀ka mi. anita tẹ́wọ̀ yìí girlfriend mi ni ọ̀rẹ́ ẹ̀ ló sọ wa. ọbọ̀ ọ̀tún gbà fóònù náà kọ̀ǹfọ̀ gọ̀ǹfọ̀ mọ̀ sẹ́. boyfriend mi ni èmi wá ń kọ́. ṣé ṣé ṣé ṣé ẹ̀yin náà kiri pé bẹ́ẹ̀ ṣe máa ń gbé súnmọ́ mi mo máa ń sá fún yín ẹ kí n pé bẹ́ẹ̀ ṣe ń gbé súnmọ́ mi mo máa ń lera fún yín. ọba fún mi ọba fún mi là ń kíìsì ara wa. kíìsì kíìsì kìnnì ṣé tọkọtọ ṣé àwọn ọkọ àwọn ṣé aláwọ̀ ń pọ̀ mọ́ra wọn. ṣé ètè mi àti rẹ ọ̀kan ra wọn. ètè wo ló kété èmi pẹ́ẹ̀kì yín ni ìlà yín ni mo pẹ́ẹ̀kì mi ò kíìsì yín ìlà yín mo kàn pẹ́ẹ̀kì yín lásán ni. àṣìwé ìrírí ṣé mo lè ju yẹ́ gan lọ tí èbá ti dóde tó ní awárí wọn. ẹ wo anita nìkankan ni ò gbà kẹ bóun ṣe nǹkan kan o èmi gan gbà fún ẹ̀yin láti bá mi ṣe anything. bororo kò sí dọ́kàn mi pẹ̀lú ilé ayé ìwà àti ẹ̀ ṣùgbọ́n ẹyọ kan tó dùn mí pé mo rò pé ẹ ya wèrè ẹ máa ra tẹ́lẹ̀ mo wá introduce yín síra yín lẹ́tọ́ à ń ṣe hi mo tún sọ pé hi kọ́. ọ̀kadì ń tiẹ̀ ọ̀kadì màdé ìgídowó ìgídowó ìbéèrè tèmi fẹ́ bí. kò lè yé yín owó mi kọ. ọ̀dà sọ àfara rẹ̀ balẹ̀ ìbéèrè tèmi fẹ́ bí ọ ni pé kí ni ìyàwó rẹ̀ kí ló fi ṣe ọ́ tó fi hùwà tó ń hù fún àti àwọn ọmọ rẹ wọ̀nyí tó fi fìyà jẹ wọn gẹ́gẹ́ bí olórí ilé. kí ló lórí ẹbí sọ báyìí fún mò ń fìyà jẹ àbí fìyà jẹ mí. lọ́nà wo. ṣé ẹ fojú wo bẹ́ẹ̀ pé èèyàn kan lèèyàn gbélé ni ẹ rò pé tó wá ṣe pẹ̀lú èbó gan ni èbó gan rẹ̀kọ́mẹ́ndì fún yàn kí yàn fàjà lé téèyàn fi wo mi o èmi mi ò lọ́lẹ̀ haúsá kọ́kọ́ lọ́ṣẹ́ mo kí fẹ́ lọ́ṣẹ́ ní kánò sọ̀rọ̀ rẹ̀ haúsá náà wà ń sọ báyìí. tájú òre rẹ̀ haúsá. sẹ́yìn náà gbàdúrà kọ́lọ́ ti ru ilé sínú ẹrù yín. sáfara rẹ̀ balẹ̀. èmi náà nù ẹ̀ńdá ìpín ìyàwó nù eré ìyàwó tèmi ò yín àmọ́ ni o èmi ọmọ tó jù mí rí pẹ̀lú rẹ̀ ẹbí lè èmi ọ̀nà rí o àbí tó bá sẹ̀ mi bó ti wà ìnà rí àbí tó bá sẹ̀ mi kí ni rẹ pé èèyàn fẹ́ yàwó ẹ̀yọ̀kan yọ̀dà pé èèyàn fẹ́ yàwó fifteen kálé tí bá fẹ́ bá sọ̀rọ̀ tí mo fẹ́ sọ lọ́sẹ̀ tí ń bọ̀ ẹ̀yìn ti bẹ̀rẹ̀ látọ̀sẹ̀ yìí ni títí máa tẹ̀ mọ́létí tẹ̀ mọ́létí tẹ̀ mọ́létí elé. a ní ọ̀fara rẹ balẹ̀ gúgúrú ah. tẹ́lẹ̀ ìdùnmọ̀ rẹ bá dà sí ní lágbádá là ń yà. kèsè bírú ilé o ẹ fẹ́ gbọ́ àwọn àlejò wa mi wájọ kan mọ́ra mineral fún wọn ìjẹ́ lọ́ba mi ṣe ráìsì wọn fi jẹ́ o ọba ti kó lẹ̀ àwọn àlejò wa ní pé o ti kó lẹ̀ mo ní bọ́yọ̀ fẹ́ kó nu fírísà nu lé ni ṣé mọ̀ pé ó gó ráìsì olú ẹ̀ ó da kóòkì sí ráìsì wọ́n á mọ̀ fi kóòkì sí ráìsì ṣé ẹ̀ wò rè mo á sọ fún pé kí ló dé tó tún lọ da kóòkì sí ráìsì ó ní mo sọ báyìí ó ní mo á ṣe báyìí èmi so di ní ọ̀nà ìfìmọ̀ àfọwọ́ báyìí ti kíní fún ọ. àmì ọmọ fàṣọ jóná torí ọ̀nà. ọkọ tó lọ fàṣọ jóná eh, ọjà wo eh, kí lówó. Eh, wà gbọ́ wà gbọ́ ẹni sùúrù ẹni sùúrù ní sùúrù. ẹ̀gbọ́n mi tẹ jẹ ọmọ dáa o ìgbà ní ẹjọ́ gbé ẹ má wulẹ̀ bẹ́ẹ̀ ah, ó ti yá sún yín lẹ́nu àwọn méjì sí láìsọ lọ́hùn. kò ì sú mi mo fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ fún ọ gidi owó hmm. pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọwọ́ rẹ ìwọ̀nba nìyẹn gbóná mọ. ẹ bá ń bèrè owó mi lọ́wọ́ àmọ́ ìgbówó wa lọ́wọ́ ìlú. wọ́n wọ́n gbọ́ owó rẹ yọ dọ̀dọ̀ rẹ ah. sáfara rẹ báyìí ah. tí èèbá jẹ́ pé yá ìwọ bẹ̀rù ẹ̀sán ọba bẹ̀rù ọ̀sán ni ọba ìwà tó ń wù yìí ebi àwọn ló bí kalẹ̀ wọ̀nyí àwọn máa tọ́ fẹ́ máa bá ṣèrà nù ní kí n wo ìyàtọ̀ síra wọn bẹ́ẹ̀ irú yín sì pọ̀ tẹ́ máa bá rú àwọn àna yín tẹ́ máa bá ṣèrà nù ọ̀rẹ́ rẹ náà wọ́n nífọ̀ọ́rẹ́ rẹ àmì kí màrú ìyàtọ̀ jẹ́ Yorùbá ló wí bẹ́ẹ̀ ọ̀rẹ́ rẹ̀ náà tó náà tó fẹ́ máa ṣèlànà pẹ̀lú eléyìí Báyọ̀lé ìwọ ni mo rí kí o adúpẹ́ lọ́rọ̀ rẹ̀ púpọ̀ Elédùmarè ó nífẹ̀ẹ́ tiẹ̀ náà onífẹ̀ẹ́ mọ̀lẹ́bí ni Elédùmarè ó nífẹ̀ẹ́ ẹ wo ẹ̀yin ọmọ ẹ̀yin ni mo tó rí kìsì kejì ilé rẹ̀ lẹ ti jáde ẹ sì wáre ẹ sòrìrè ojú òní tì í wọ́n kọ yín ẹ sì gbẹ́kọ̀ọ́. sẹ́ẹ̀rì olórí ẹbí bí ọ̀rọ̀ wà nísìn olùpọ̀ lọ́wọ́ yìí ṣe ẹ ti pè mí sáwọn àkíyèsí kankan tí ò yé mi torí yìí dàgbà tí ò bá mọ̀ tẹ́lẹ̀ bá a ṣe ń sọ̀rọ̀ yẹn èrò tí ń wá sí mi lọ́kàn lórí báyọ̀ lẹ́nu pé tó bá gbàgbé kankan ṣọ́ọ̀bù mi ẹlòmíì ni ọba mu àmọ́ ṣe á di pé oore ló ṣe fún mi nǹkan ẹyọkàn tẹ́ bá mi ṣe ni pé ẹ bá mi bẹ̀ àwọn ọmọ mi ẹ bá mi bẹ̀ wọn kí má bínú bàbá ọ̀gbọ́dọ̀ dọ̀bálẹ̀ fọmọ ni o ẹ sì bá ń bẹ ìyàwó mi àmọ́ ẹ̀bẹ̀ tẹ́ bẹ ìyàwó mi kì ṣe ọlọ́jọ́ kan o àbí kẹ́ bá ń tẹ fún àwọn ẹ̀ wọ́n máa èdè tó lè gbọ́ dáadáa tí wọ́n fi lè bá a sọ̀rọ̀ kọ́ má bínú wọ́n foríjì mi o yóò ní wáyé mọ́ èmi ló sì tún àtúnṣe dáadáa torí mo kẹ́kọ̀ọ́ o mo kẹ́kọ̀ọ́ ah. ah lọ́ọ̀fù tí mo máa gbọ́ mo máa gbọ́ èmi ò pé lọ́ọ̀fù tún ní duplicate nígbà táwọn ìtàn sọ̀rọ̀ ní ìsìnkú ṣe rí pé ìfẹ́ yẹn ti fi hàn mí dandan ni ah obìnrin ìbáyé o. bẹ́lẹ́jọ́ bá ti mẹjọ́ ẹ̀ lẹ́bi kò ní pẹ́ lórí ìkúnlẹ̀ ẹ̀yin ọmọ wọ̀nyí bàbá yín ò gbọ́dọ̀ dọ̀bálẹ̀ fún mi ìkúnlẹ̀ ìkúnlẹ̀ fún bàbá yín ẹ̀pẹ́ ẹ̀ ti gbọ́ ẹ̀ẹ́dẹ̀kẹ̀ ìyá ìyá ìyá ó ní abọ́ òǹbẹ̀ pé kọ́ ọmọ bínú sọ̀gbọ́ ó ní gbogbo tó ṣẹlẹ̀ ọ̀fọ̀ wọnú ọ̀mọ́ bì. kíkẹ́rù mi kí tẹ̀lé yìí lọ. eré ta lọ tẹ̀lé lọ. alẹ́ lè sọ báyìí olórí ẹbí ẹ̀ lè sọ báyìí ẹ sáà sì sọ fún àmọ́ wọ́n mọ̀ bí wọ́n sì máa. Ah, ọ̀dà ẹ bá yà yín sọ̀rọ̀ pé bàbá yín ti bẹ̀. yóò yé wọn yóò yé wọn ẹ má wulẹ̀ tó. ọyẹ kọlẹ̀ kọlẹ̀ kẹgbẹ́. mo ò jẹ́ rárá mo wá ní kó bá mi mú abẹ tó sharp kó bá mi fi kọlà tó sharp sí ojú mi kí lè bá look beautiful fún àyànkọ mi ṣé mo fine. ṣé má jẹ́ ntàn ọ̀ fine ó burẹ́ wà. ọmọ tó ṣẹlẹ̀ very drop èmi òkú ilẹ̀ rí náà rí ọ tẹ́lẹ̀ ọ fine ọ fine ṣùgbọ́n bọ́ kú ọjẹ èmi ọmọ ọbọ lọ. nígbà tó ti ẹ pójú ti ẹnìkan ni mo fa ìwọ nìkan lèmi àti ẹjọ. Ah! ṣẹlẹ mi nìkan ló nífẹ̀ẹ́ sí jùlọ. no ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ni mo nífẹ̀ẹ́ torí ìwúlò yẹn ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣóríwọ oníkíní. Ah! tá ń gbọ́dọ̀ kí awúsá èmi mọ̀ jẹ́ bẹ́ẹ̀. ìwọ lọpọlọ jọra mẹ́rin ah, lọ. èmi torí kí ọlọpọlọ. ṣé wàá ní ìwọ lover boy o máa ń fìfẹ́ hàn sí mi ní gbogbo ah. ìgbà eh, eh, eh. wàá pè mí láàárọ̀ ah. wàá pè mí lọ́sàn-án wàá pè mí lálẹ́. ebi ń pa mí wetin mango eat. ẹ bóyá kí ayé ó jẹ bàbá rẹ. gbẹmí rẹ inú odó kó gún mi pa sídìí kan tù ẹ̀gbọ́n mi. sùlẹ́lẹ̀ kan republic kan lọ̀gá mi tẹ́ bá fẹ́ ṣe ọkọ̀ seventy thousand lẹ́sàn. what what the fuck. ajé ló bàjẹ́ agbára. o ah. rórí ọyàn rẹ ni. níbùrẹ́ ah, pàǹpà làbí bọ́tí ni lápò. lẹ́bẹ̀ẹ́ tí mo ti lá làbí èsì láfùrọ̀ rẹ̀. àǹtí síjí. ìṣúra ah. fẹ́ràn mi mú kó yín jẹ ọ̀la yín. sídìí ẹ̀ ń bá jẹ́ láyé. At your mark set go first one. iphone nineteen. ká ọ́dà ẹ̀ látọ̀dọ̀ apple ájú mẹ́ta lọ lẹ́yìn èmi bùsílì. bùsílì ti kú. bùsílì ti ẹ bùsílì dúdú ló kú funfun ni ó ọ́dà. ẹ wọ ọmọ kékeré mi o. jọ̀wọ́ bolo ti ń bọ̀. ṣé ẹ rí mi ni. mo lẹ sí gọ́ọ̀mù ojú. àṣírí ti tú ti pẹ́ ẹ kàn wọ́n dúpẹ́ pé kèsè rere olè gọ̀ọ́sì lẹ́rú jọ́sí lọ́wọ́ àwa ta kàn dúró yìí èèyàn gbà ọ́ ni wá. ẹ eh, mo mọ̀ mọ́ fàáṣì kì í tọrẹ fún wọn ni Hmm. bẹ́ẹ̀ ni kò wúlò fún yín kò wúlò fún mi tí mo jẹ́ bàbá yín náà. yes. filẹ̀ filẹ̀. rọra fọwọ́ ìpè sẹ́ẹ̀rì ẹni nǹkan ọ̀ràn ọ̀rìjọ́ ni iphone nineteen lẹ̀ ń wò. ó ṣe àfúyẹ́ báyìí. sẹ́yìn ọmọ pé ọ̀rìjìnà ni mo fi yẹ ni. Ah, torí mò ń rí iphone thirteen àti twelve o eléyìí ṣe àríwá yìí. fake làwọn yàn. àjọ máa lò gbà yìí.